nípa ìdájọ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ní ṣe pẹ̀lú dídá síta làázlò náà ní dídá kó jẹ́ pé ọkùnrin ó ń bá ìyàwó rẹ̀ lò ṣùgbọ́n nígbà tó bá kúfẹ́ rẹ̀ pípé kó dà yọ wá dà sí ìta kò ní dà sí ìyàwó rẹ̀ lára àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ nítorí àti ṣọ́ra sá fún kóbìnrin olóyún sábàbí tí máa ń bí ó lè ní í ṣe pẹ̀lú pé wọ́n fẹ́ fi ààlà sáàrin ọmọ àti ọmọ nítorí pé tí a bá tètè lóyún lé ọmọ tá a bí tí òjò pínrín sí lọ ó súnmọ́ kí àlàáfíà ọmọ tá a lóyún lé kó di fíafíà nítorí a lè má láǹfààní àti tọ́ ọmọ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ látàrí pé àti tètè lóyún lé àti màná tẹ́lẹ̀ pé lẹ́yìn ìgbà tóbìnrin ti bí ma ti ń lé ọmọ ipò pé eegun àti ara rẹ̀ ti lẹ náà ni ó wà pẹ̀lú àìlera dáadáa yẹn náà ni yóò fi máa rí ọmọ báwo wá ni tí oyún bá tún kún fún ó súnmọ́ kó lè má lè láǹfààní àkíyèsí àti àmójútó tó péye fún ọmọ tí wọ́n lóyún lé so àwọn èèyàn lè ti torí rẹ̀ kó jẹ́ pé gbà tí wọ́n máa ń bá ìyàwó wọn lò kí wọ́n má dà sí lára kó má bàa tún lọ doyún màtó ṣe pé àwọn obìnrin wọn yàtọ̀ síra wọn wọn bẹ nínú wọn èyí tó ṣe pé àsìkò tó bá rí ọmọ lọ́wọ́ tó ń fọmọ lọ́yàn lọ́wọ́ kò kì í jẹ́ ẹni tó wà nípò ẹni tó lè lóyún ìgbà tó tó lè lóyún sí òun náà nígbà tí wọ́n bá gba ọyàn lẹ́nu ọmọ màtó sì jẹ́ pé àwọn kan wà láàrin àwọn obìnrin tó ṣe é pé rírè tí ń re ma fífún tí ń fún ọmọ lọ́yàn kò pé kó yán ọmọ dùn ó lára rẹ̀ torí ẹ̀ tóbìnrin bá wá lọ jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó ṣe é pé tó bá ti gbóòórùn ọkọ tàbí gbóòórùn ọkọ lóyún ó dùn ó sí lára sọ ọkọ lè máa bùkátà. So, àti bí ẹni tó ṣe pé ọmọ dà síta ìgbà tí máa ń ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ yìí tó bá yẹ pé torí pé a fẹ́ fi ààlà sáàrin ọmọ sọ́ma kéyìí tá a ti bí kó lè bá a jẹ́ para rẹ̀ ó mọ́kun lágbára ká tó tún lóyún mi lé kò sí tó burú nínú dídá síta yìí àmọ́ tó bá yẹ pé níṣẹ lọmọ bá ìyàwó rẹ lò ní gbogbo ìgbà tó bá ti bá lò tó máa dá síta nítorí pé ẹ̀yin ọ̀fẹ́ lóyún rárá rárá rárá eléyìí burú o nítorí pé ó ṣeéṣe kọjá pé ti bí máa rí àbí kó ṣe pé ẹ ti bí kan rí tẹ́lẹ̀ náà tó bá pé ẹ ti bí máa rí kó tó di pé ẹ̀yin à ń dà síta láàyò eléyìí ó túmọ̀ sí pé ẹ fẹ́ fòpin sọ́mọ bíbí pátápátá nù islam ò sì fara mọ́ síwájú ẹ̀sìn ìbí kan rí rárá rárá ni wọ́n ń dà síta kí ni nǹkan tẹ́ fẹ́ fi dà kí láǹfààní tẹ́ fẹ́ fi mú jáde ẹ fẹ́ bímọ kí wọ́n lè fẹ́ ra yín fún ẹ̀yin ọ̀fẹ́ jọ́ lọ́mọ láyé yóò alẹ́ fẹ́ra yín lọ́kọ àtìyàwó sí ìwọ obìnrin ìwọ gbọ́dọ̀ ní ìfura gidigidi ní ìgbà tí ọkọ rẹ tó fẹ́ tó bá ni tó ṣe pé ń yẹra fún ọ níbi ìbálòpọ̀ tí kìí bọ́ lò rárá àbí tí ń bọ́ lò tó máa ń gbé àtọ̀ rẹ̀ jìnnà sí ọ lórúkọ pé mélòó lọ́jọ́ orí òun tó wọn á ti ti dà yìí di bàbá kan lójijì sòtí ń bá ń lo orú ètè yẹn fún ọ ìwọlá láti ṣètò ẹ kó fura o omi ọmọ sọ pé torí pé àti òun àti ìyàwó akẹ́kọ̀ọ́ làwọn sọ àwọn ò tí ì yẹ ká pa wọn bíi máa ní ìsìn àmọ́ sì yẹ ká pẹ́ ti níra yín lọ́pọ̀ àti ìyàwó ní ìsìn tó ẹlòmíì oníbẹ̀rù Allah tó ṣe pé yóò padà wá hàn kíkẹ́ ṣe lọ́kàn fi ọmọbìnrin yẹn torí pé ọfẹ́ máa fi ṣèdánwò báwo ni wọ́n máa bóbìnrin lò yìí ṣe pọ́n gangan ó ti ṣe tán fáti fẹ́yàwó kó tó di pọ́ fẹ́ eléyìí bìdẹ́lì ìgbà tí ó fẹ́yàwó bàbá rẹ̀ àbí àbúrò àbẹ́gbọ́n bàbá rẹ̀ kàn yọjú àwọn ọ̀rẹ́ àwọn ló kó sòdí lọ síbi tó ti fẹ́ yàwó tòṣe àwọn kérò àwọn ilé yẹn àti fọmọ fún wọn mú fura dání yọ afẹ́ yàwó fọdún méjì yọ ìyá tí ó lòun ti graduate nfẹ́ padà sílé àwọn bàbá òun kò bí ma ìyàwó lóyún tó bá lọ wọn padà sílẹ̀ àbàbọ òun ìyàwó máa tó ní wọn fi graduate ṣé yóò dúró tí o ní tó wọn fi graduate káwọn fi jọ máa padà àbí báwo tá a sọ pé rárá àjọ wà ọ̀tọ̀ọ̀tọ̀ náà lájọ pínyà gbàdúrà ní àjọ wà ọ̀tọ̀ọ̀tọ̀ lájọ pínyà ìyàwó sì máa rò pé lórí pàjẹ́ ọkọ àtìyàwó náà nìyí òjijì ni wọn kàn sọ fún yàrá kó n ti kọ́ lẹ̀ òun ọ̀fẹ́ má kí ló dé tó fi wá fẹ́ kọ́ lẹ̀ tí wọ́n ọ̀fẹ́ má ó ní tó ń fẹ́ achieve òun dẹ̀ ti achieve ẹ̀ ọ̀daràn akramakumullah ẹlòmíì tẹ máa ń bá débi pé ó ọdún méjì tó fi ló ń fẹ́ yàwó yẹn kò san sọdáàkì obìnrin wa ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kókó jẹ́ káwọn òbí máa ní rárá o in as much tó bá ti jẹ́ student tí wọ́n náà jẹ́ student condom làwọn máa lò akramakumullah ọwọ́ àlọ́ kò tún sa sọdáàkì àti obìnrin sọ̀rọ̀ ó ní kí ni nǹkan tó fóun tó fi lẹ́tọ̀ sí sọdáàkì tó ń fọ́n rú rẹ̀ wala hawla wala quwwata illa akramakumullah kábóbìnrin lò ìyàwó rẹ nù gẹ́sẹ̀ kó tó lọ gbàṣẹ wò kó ajẹ́ kó kú dẹ̀dẹ̀ kó da kó da síta kí ni dájú anabi sallallahu alaihi wasallam nípa rẹ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu ó ní asabna sabiyya a mú kan lẹ́rú gan a mú àwọn obìnrin kan lẹ́rúgun wọ́n á pín àwọn ẹrúgun yìí fún àwọn jagunjagun gbàtí wọ́n sì mọ̀ ẹ́ pé àwọn ìyàwó ẹ̀ olùwà ẹlẹ́dàá wa ṣe lẹ́tọ̀ọ́ fún ọ kó ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó rẹ ṣọ́ abẹ́ rẹ pàdé rẹ má jìnnà sí gbogbo obìnrin kóbìnrin àfi lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ àbáwọn ẹrúbìnrin tó níkàpalẹ̀ lórí àwọn ìyàwó àtàwọn ẹrúbìnrin tó níkàpalẹ̀ lórí ọ bùkátà kọ sábẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn eléyìí tọ́ wọ́n wá pín àwọn ẹrúgbìnrin yìí wọ́n pín wọn fún wa àwọn ń bá wọn lò a sì máa ń pé ìyàwó ló ní nọ́mbà. No tó ọ̀gbọ́dọ̀ fẹ́ ti bẹ́ẹ̀ lọ pé ìyàwó mẹ́rin ọ̀nà láti lẹ́tọ̀ fún ìwọ tó ọjọ́ malúàbí ìyàwó méjì fún ẹni tó jẹ́ ẹrú àwọn ìyàwó ló ní nọ́mbà ẹrú kò ní nọ́mbà ẹrú gbogbo bẹ́rù rẹ bá ṣe pọ̀ tó gbogbo wa ẹ̀tọ́ ni wọ́n jẹ́ fún ọ pé kọ́ máa bá wọn lò tó bá fẹ́ bá wọn lò. wọ́n pín àwọn ẹrú yìí fún wa àwa ń bá wọn lò fọkúnnà nàìjíríl àwa máa ń jà síta nígbà tá à ń bá ń bá wọn lò. lẹ́yìn náà ẹrú kò sí nínú kàtígórì ìyàwó tó wá sọ pé lẹ́rú márùn-ún òun pín ọjọ́ fún wa ọjọ́ báwo wọn kì í pín ọjọ́ fún ẹrú torí rẹ̀ gbàtọ́ bá rí i pé ó fẹ́ lọ bẹ́rú náà lọ́lọ́ba ìyàwó ẹ̀ yọ gbà kámú yóò ṣe sùúrù ni o àmọ́ bíi kọ́ wa lọ sùn sọ́dọ̀ ẹrú kọ́ o àwọn ìyàwó àwọn náà máa ń pín ọjọ́ fún ọjọ́ tẹ̀sí ń pín fáwọn ìyàwó yẹn ó ní í ṣe pẹ̀lú òru ọ̀dọ̀ ta ló sùn májú ọ̀dọ̀ ìyàwó rẹ ni yẹni kó ronú pọ̀ fẹ́ bá ẹrú lò ọba lọ́ba láàárọ̀ ọba lọ́ba lọ́sàn torí rẹ̀ wo jowúbìnrin tọ́mọ furukọ́kọ́ furukọ́kọ́ ẹrú òsínú ẹni tí ẹ wàá jọ máa kẹjọ máa lérí síra yín kẹjọ máa kẹsàn máa fún jágbe mára yín kẹ́ lura yín ń bọ́ ń bẹ̀ òun yìí ṣe ìyàwó kò nírú ẹ̀tọ́ tí wọ́n ní àwọn àsìkò díẹ̀ tọkọ rẹ̀ ọkàn fi lọ rí náà sẹ́yìn náà tún á le olú ẹlẹ́dàá wa ṣe lẹ́tọ̀ọ́ tó a máa ń bá wọn lò a máa wá ń dà síta fasalna rasulullahi sallallahu alaihi wasallam àwọn abiy àyìn á máa ṣe bẹ́ẹ̀ tó tó ń ti pé a ní báàbọ̀ al-ilmu qabla al-qawli wal-amal ìmọ̀lọ́ yẹ kó síwájú ọ̀rọ̀ ìmọ̀lọ́ yẹ kó síwájú iṣẹ́ tó ṣùgbọ́n àwọn èèyàn máa ń ṣe nǹkan tó kí wọ́n ti ṣe kí wọ́n tó béèrè àwọn sàhábà ni wọ́n pín àwọn ẹrúbìnrin fún wa àá máa wá bá wọn lò dà síta àwa bí anabi sallallahu alaihi wasallam léèrè anabi ni wa innakum lataf'alun mo fi allah búra pé ẹ ṣe náà ni pé ẹ máa bá wọn lò ẹ sì ní fẹ́ dà sí wọn lára qalaha thalathan anabi wí lẹ́ẹ̀mẹ́ta nítorí pé àwọn èèyàn wọ́n fẹ́ràn ìfà àmọ́ wọn ò fẹ́ràn wàhálà àti mímọ sojú sí bẹ́ẹ̀ gbogbo èèyàn rí pé nìsín obìnrin yìí ó ọlẹ́tọ̀ọ̀sì torí pé ẹrú ni yóò máa wọ ọkọ máa gbádùn rẹ̀ ni tó bá sọ pé ẹ actually àrùn ń ṣe tíkọ́tíkọ́ ohun tí ẹ̀ má bí ṣe ń ṣe ọ̀wọ́ yá tètè má bí ṣe ń ṣe ọ́ ni o yà tètè má fún mi ní bad information nígbà tí tìyín ti ẹ̀ níyàwó ìyàwó ló ní ìyàwó wa lò wọ́n ọmọ bá rò ń ṣèṣe wọ́n ọmọ bọ́yá nǹkan ti dúró sọ̀la nítorí wọn sọ fún ìyàwó rẹ pé gbogbo nǹkó tó bá dúró sí ọ la kọ gbanu ni o mọdàrán bọ ńlọrùn ọmọ tí nàìjíríà sọ ni. èyí <laughs> sọ fún ìyàwó rẹ bẹ́ẹ̀ báwo wà lẹrú kì í tún jẹ́ tàwọn aṣẹ́wó lọ́kùnrin aṣẹ́wó lóbìnrin àwọn tó yẹ kó wọ́n ń gbéra wọn ká wọ́n yanra wọn lálẹ́ tí aṣẹ́wóbìnrin bá sọ fún aṣẹ́wókùnrin tí wọ́n jọ ń kóra ká pé ẹ kú oríire o sí kíni ìyá rẹ lọ mọ́kà ní àbíwá o <laughs> pé ilé afẹ́ gbin obì sí obì ti lálẹ́ hù èmi làwọn ní yọ̀sí à kò yé mi o pé gbogbo òwe kò yé mi sọ ojú abẹ́ ń kù lédè kúkúrú òun ti lóyún à ọ̀ lóyún dà o bẹ́ẹ̀ làwọn aṣẹ́wó máa sọ fúnra wọn torí akramakumullah àwọn fẹ́ máa gbádùn àwọn obìnrin yìí kò sẹ́ni tó fẹ́ pé àwọn ìyàwó ń bímọ àwọn ẹrú náà tún máa bí máa fún wa ẹja máa jẹ gbádùn wa ni yóò sì máa wu ẹrú pé kò ń bí máa fọgọ sẹmẹńtọfà torí tẹrú bá ti bí máa fọgà tà bí máa fọgà ó ti di ọmọlúwalẹ ó ti di ya ọmọlábí kìí tẹrú ìyá ọmọlábí tọgà rẹ bá kú yóò dòmìnira yàtọ̀ sí kọjá pé kò bímọ fọ́gà rẹ̀ yóò tún ṣẹ́kù lẹ́rú lẹ́yìn ikú ọ̀gá rẹ̀ so ẹni tó jẹ́rú yóò wù ká pé àmì òun ò ní gbé dòmìnira fọ́hàn lára òun torí ẹ̀ yóò máa ṣeun bí kóun bímọ fọ́gà òun yàtọ̀ sí léyìí báwo lẹrú ó ṣe bímọ fọ́gà rẹ̀ tí wọ́n tún máa lé máa tí wọ́n máa róró sí wọ́n dẹ̀ díẹ̀ after all ìyá ọmọ ni báwo ni ó ti ṣe bí ẹ̀ríkẹ́ ìfẹ́ tí ọ̀gá ní sí àwọn ẹrú rẹ̀ bìnrin kìí máa ṣe irúfẹ́ tá máa ní síyàwó kìí ṣe irúfẹ́ tá máa ní síyàwó ìfẹ́ bọ́ọ̀bì mo fẹ́ rí ọ iná nífẹ̀ẹ́ tá a máa nífẹ̀ẹ́ rú àmọ́ fẹ́tẹ́ ní síyàwó ìfẹ́ ńlá ni o wípé ìwọ ìkejì mi nínú ìgbésí ayé ìwọ alábàágbé mi tá à ń jọ ń sẹ̀mí ìwọ ìyàwó òun ìwọ tó ṣe pé òun bímọ fóun ìwọ ìyá àwọn ọmọ òun ìwọ tó ṣe pé ó súnmọ́ jù ní ìsìn nínú ìgbésí ayé kí ló ṣe òun ní dáadáa. tí ọ̀jẹ́ pé wọ́n lọ kọ́kọ́ mà kí lọ ṣẹlẹ̀ sóun láì dáa tí ọ̀jẹ́ pé wọ́n lọ kọ́kọ́ mà àbíbò ni wọn àtìyàwó tiẹ̀ ṣe rí ìyàwó ń gbé mẹ́lì mẹ́ẹ̀ẹ́dógún ọkọ mẹ́lì mẹ́wàá eléyìí lẹ́yìn ṣe àtọ́bá jẹ́ bẹ́ẹ̀ baba alágbádá mọ́mọ́ tí rí tójọ́ mẹ́ta ah, ẹ̀ẹ́dọ́ gbélé ájọ́ wà ń lé náà kí ló ń ṣẹlẹ̀ ṣe ah, mọ̀ <laughs> apátímẹ́ǹtì rẹ̀ lọ́gàn sí ẹgbọ́rọ̀ ìwọ ńkọ́ wọn náà gan sí apátímẹ́ǹtì tiẹ̀ làkún bí inú kún òbó ti fẹ́ jọ nù kò sí ẹkú rí bẹ́ẹ̀ tọ́ anábì ni mo búra ẹ ṣe bẹ́ẹ̀ ma min nasamatin ka inatin. إلا إلى يوم القيامة إلا وهي كائنة tẹwájú yẹn o kò sí ẹ̀mí kan tó lúwa ọ̀dà gbàrà àbálòpọ̀ tí àwọn èèyàn ní pẹ̀lú àwọn obìnrin gbogbo ẹ̀mí tó lúwa ọba dádìjọ́ gbẹ̀ndàlùkìyàmà yóò dá náà ní ẹ̀dá ta ẹ̀ẹ́dá ta ẹ̀mí tí olúwa ọ̀dà yọ̀ ọ̀dà náà nù ìyànní ké dídá tẹ́ ń da ta kìí sẹ̀sẹ̀ o tí wọ́n bá kà kún ẹsẹ̀ kìí sẹ̀sẹ̀ wàláàkín gbogbo ẹ̀mí tí olúwa ọba dá látara àbálòpọ̀ yọ̀ ọ̀dà náà nù gbọ́dọ̀ tí wàá dá àwọn kí látara omi gbọ́lọ́gbọ́lọ́ yìí iná ni wọ́n ti ń ṣẹ̀dá àdàpọ̀ mẹ́yìn tóbìnrin tẹ́yìn bá dá nìkan wà tí omi gbọ́lọ́gbọ́lọ́ ọ̀bá pẹ̀lú ẹ̀ kò lè dóyún ámbọ̀sibọ́sí yọ ọ̀dọ́ ma ẹ̀wà ọmọ yẹn kò lè dóyún ámbọ̀sibọ́sí pé yọ ọ̀dọ́ ma tó o bá wò wá ni níta nàbí sallallahu alaihi wasallam fẹ́ fàyọ̀ fún wa ń bí ni pé yẹ́sì. wọ́n sọ pé ńgbà ń bọ́ obìnrin yẹn lò ìta lọ dà sí ọ̀ dà sí lára ṣùgbọ́n rántí pé ìgbà tó ń bá a lò tó di pé àtọ̀ ń bọ̀ àtọ̀ yẹn ó máa ni ṣé nígbà tí ń yára tú jáde bóyá kínkínní kan ó kínkínní tó kàn wọ́n mọ̀ tó torí kínkínní o tó bá gbé sí under telescope tí wọ́n wá analyze ẹ̀ tó ló wá bá fẹ́ tara rẹ̀ dá ìdá ó lè dá more than a thousand people látara omi kínkínní o. wọ́n ní ẹ ni tí mò ń dá ta ìwọ lọ́ọ́ lọ́ọ́ máa gbàkámú kíkámú tó di pọ́gbọ̀. ó sì ṣòro ó ṣòro gidigidi pàápàá jùlọ fáwọn ẹni tó bá jáfara pé kí kínkínní kan má kàn kó tó jáde nítorí pé nǹkan tó ń ṣe ó ti dùn mọ́ akramakumullah tó bá gbégbé kalẹ̀ kí làwọn ẹṣin máa ń ṣe pẹ̀lú ẹ̀ nàá wọ́n á sòròbó ni jẹba lé wọn kọ kágbé nu pépà lẹ yàgbẹ́ nsì adúgbò fún ọlọ́ àpẹ́yìn yàgbẹ́ nu pépà o sòbọ̀tà ń fẹsẹ̀ experiment ni kágbé nu pépà lẹ yàgbẹ́ yẹn ẹ wá lé àwọn eṣinṣin yẹn pé á pépà yìí dé o a bò pépà yìí má gbẹ yìí o eṣinṣin tá a bá sì bò má ìgbẹ́ yìí o máa ṣẹlẹ̀ sẹ́mi kẹ́yìn lé wọn wọ́n tún máa ṣe yún yún ó tó bẹ́ẹ̀ ó tó lé wa ìwọ kọ́ bẹ́ẹ̀ wá rí ó tó bẹ́ẹ̀. tẹ́ẹ̀sì pa pépà yẹn dé mọ́gbẹ́ lára ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọgbà fáwọn òkú mọ́gbẹ́ ńlá. báwo wá lóyún sẹ́mọ̀kẹ́ni tí ó lé sinsin lára oyin kọ́ yóò ṣe pọnàbọ wàhálà a ṣe wàhálà títí ó sú wa ń bi ìgbẹ́ oyin wa ń kọ́ yọ kọjá àbíkẹ́ àfọ àpèjúwe yẹn jẹ́ tiwọn náà tó ń báyàwó rẹ lò so ìwà àti ìyàwó ti jọ ní agreement pé o ò ní dà sí la because ẹ ń bẹ̀rù kọ́ lọ doyún ọmọ ọ̀sẹ̀ mẹ́rin wà lọ́wọ́ yín aláwọ̀ kàkà dára kí ẹ̀jẹ̀ ìbímọ tètè dá láàrin ọ̀sẹ̀ kan ni ara ò tí ì le so wọ́n wá ń se tó ń mọ́ ìyàwó wa ni ẹ wa o tó náà ń fọmọ lọ́yàn àfọmọ lọ́yàn kọ́ ọ̀rán ní o. wọ́n ní inṣàlá tí bá ti ń bọ̀ inṣàlá tí bá ti ń bọ̀ inṣàlá tí bá ti ń bọ̀ ìyàwó ní ilé ìṣe pé bọ̀ ẹ ti ń gbọ̀n o. <laughs> akramakumullah wọ́n ní ẹ jọba wa kó wá náà gbọ́njọ́ gbogbo bàbá ti jẹ́ òun torí pé ẹ̀mí tí ọlọ́wọ́ bá dá yọ̀ dá náà ni <laughs> ọba dà so sẹ́yìn pé bọ́mì yẹn ti wà ní tó bá wá lọ jáde ìta lọ dà sí tó bá ní fura dáadáa wọn náà ti mọ̀ pé ó rọrùn ká pé kínkínní kan ti dábọ̀ torí rẹ̀ má múra múra jà tíyàwó rẹ̀ bá lóyún ti dúró láàrọ̀ wọn ọkùnrin kan ò sì sí tó gbádùn tí ìyàwó tó fẹ́ tí ó sọ pé òun lóyún tí ó wàá jẹ pé n tó dàpọ̀ náà ni ẹ̀sùn kó ṣe zìnà ọ̀ka kò sì jẹ́wọ́ báwo ló ti fẹ́ sọ pé zìnà ló ṣe abẹ́ ẹ̀gbọ́n tánà fi sallallahu alaihi wasallam sọ ni ó ní al-waladu gbogbo ọmọ tóbìnrin bá bí tẹni tó ní obìnrin yẹn nítẹ̀ẹ́ ni talẹni tó lóbìnrin nítẹ̀ ọkọ rẹ̀ ni gbogbo ọmọ tóbìnrin bá bí lọ́ọ̀dẹ̀ rẹ̀ nígbà tó jẹ́ ìyàwó fún ẹ kẹ́ ẹ so igi tó lálàáfíà ìwọ tó ní ìyàwó yẹn nítẹ̀ ìwọ ló lọ́mọ wàlẹ̀ làárẹ̀ hìrì hajar ẹni tó wá jẹ́ pé irú ìyàwó tó ń wà lọ́ọ̀dì ọkọ òun bá ṣe zìnà òun á ní ẹ̀wò dáadáa o ọ̀pọ̀ síbù kò ló ń lọ ọmọ wọn òfo lóòmù òfo lálágbèrè òmù tó bá wá dájú kóbìnrin yẹn ṣe zìnà kọ̀mọ́ nílọ lálàáfíà onílọ lálàáfíà o ẹsẹ̀ yìí ebò zẹ́ẹ́ni adélébọ̀ tó ṣe zìnà òfin rẹ̀ ni kí wọ́n sọ lóko tí ó fi kú ìwọ kọ́ gbogbo ọmọ tíyàwó rẹ̀ bá bí fún ìwọ ló ní o títí tó fi ní ẹ̀rí àrígbámú tí ń jẹ́rìí sí pé ìyàwó rẹ̀ ṣe zìnà tó tọ́ka sí pé oyún tó wà nù rẹ̀ yín kọ́ kìí ṣe tiẹ̀ tó tọ́ka sí pé ọmọ tó bí yín kọ́ kìí ṣe tiẹ̀ ìgbà náà lọ́ọ̀kọ̀ oyún kọ́ ọma ṣẹ̀rí ọgbà wọ́n máa pàpè márọ̀ ọmọ ọlọ́mọ mára rẹ̀ tó bá mà dájú pọ́ ọmọ yìí kì í sọmọ rẹ̀ ọ̀gbọ́dọ̀ pàpè mára rẹ̀ mára rẹ̀ àfi tó o fẹ́ jẹ́ ni tí wọ́n lànà ọ̀nà tó sì lè gbà òun náà ni kò mú ẹlẹ́rìí mẹ́rin wá kó ṣe zina ó rí ẹlẹ́rìí mẹ́rin mú wá ìwọ àti ẹ̀ ọ̀jọ̀ búra ṣépè fúnra yín. ẹjọ bóra ṣépè pé ìbínú Allahu mára yín ó ní wàláhi làdìm zina ló ṣe zina ló ṣe wàláhi làdìm ọmọ yìí sọ ọmọ rẹ ọmọ zina ni tó bá sì jẹ́ pé oyún zina ló ṣe oyún zina ló ní tó bá wí lẹ́ẹ̀mẹ́rin ẹlẹ́karùn kí Allah kọ́ tó bá pé irọ́ lọ pamọ́ ìyàwó náà búra lẹ́ẹ̀mẹ́rin wàláhi làdín òun ṣe zina wàláhi làdín òun ló lọ́mọ yìí wàláhi làdín òun ló lóyún náà yìí èyí yòówù tí máa ń búra lé lórí yóò búra lẹ́ẹ̀mẹ́rin ẹlẹ́karùn yaani ghadabullahi alayha in kana mina as-sadiqin kólú ẹlẹ́dàá kó bínú sọ̀rọ̀ tó bá kó dodo lọkọ ń sọ tẹ́bá tí wàá búra ṣépè pàpè mára bínú Allahu fúnra yín yìí á tún yín ká láéláé ẹ níjọ́kọ̀ àtìyàwó ara yín máa o oyún tẹ búra lé lórí ń kò ní jẹ́ tọkọ ma ọmọ tẹ búra lé lórí ń kò ní jẹ́ tọkọ ma wọ́n tún ká láéláé nù. torí pé ọ ò lè ṣẹ̀ríà yìí ó ga ọ ó kẹ́lẹ́ sọ̀rọ̀ kan ní ọkàn sọ̀rọ̀ lásán ọkàn sọ̀rọ̀ lásán báwo ṣé ìgbádìí tà nàbì sallallahu alaihi wasallam tó lè yàn máa ń sọ̀rọ̀ tó ní ti pẹ̀lú ìbínú Allah àmọ́ tí ọjà pé tó ń sọ ọ rẹ̀ já sínú ná torí ọ̀rọ̀ kan tó sọ tó ní ṣe pẹ̀lú ìbínú Allah òfin làákà ìsìntàn sọ wọn á sọ pé olúwa ló fún ẹ lẹ́nu wọn á fi sọ̀rọ̀ o lè fẹnu rẹ wá rọfù bó ṣe wọ ẹ torí pé ìwọ̀fà lẹ́nu ibi tó bá wọ ẹ lẹ́nu ló lè rọgbà o lè fẹnu jágéètì kọ́mọ́ lọ́ọ́ jájà hànàm látàrí pọ̀ sọ ẹnu rẹ̀ akramakumullah sọ ẹnu ẹ ọkàn má fẹ̀sùn kan ìyàwó ẹ tó o bá fẹ́ fẹ́ má yọ máa lọ òka ó ń ṣe zina kí ló fẹ́ máa parọ́ zina máa sì ṣé dandan ni kọ́ máa ọjọ́ ni àbẹ́yẹn ọ̀ma bẹ́ẹ̀ ni ṣé dandan ni kọ́ máa tẹ́ bí ọjọ́ yìí ni ṣé wọn náà jọ bàbá rẹ̀ wọ́n àti bàbá rẹ̀ jọ dúró báyìí kẹ́ dúró ń di mìíràn ó rí i pé kìí ṣe dandan ní kó jọ bàbá rẹ̀ tó bá sì jọ bàbá rẹ̀ ó lè jọ bí òmùmù ọjọ́ débì kan ni ẹ̀mẹ́yẹ ọmọ tí wọ́n fi jẹ́ ọjọ́ bàbá rẹ̀ fẹ́ pé bàbá bàbá bàbá bàbá lọ́jọ́ tí wọ́n ò rí rí tó tẹ̀ fi ajọ́ máa ń rọ́ pé etí rẹ̀ tó ṣe pàǹpà yìí ti wo tèmi ò ṣe pàǹpà bàbá ńlá rẹ̀ lè létí pàǹpà àmọ́ ńgbà tó rí rí kí ló fẹ́ máa jiyàn sí i èèyàn máa dúdú tó bímọ tó pupa ìyàwó rẹ̀ pupa yorùbá ní òkú dúdú ẹbí máa pupa fèsì wàhálà nì tó bá jẹ́ pé àwọ̀ baba ńlá ló mú kọ́ ọmọ bẹ́ẹ̀ ni ga ìyàwó náà kúrú ọmọ ya bóyá baba ńlá keje arara ni rora wọn. torí rẹ̀ yẹn tètè fẹnu warọ́ dni kọ́ and ni kí la fẹ́ fi rọ́ sí ọwọ́ ìgbéyàwó ń bẹ lọ́dọ̀ rẹ̀ àbí dna lẹ́ ń pè tó bá rí ẹ pè so ọwọ́ péyàwó ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó ju dna lọ ìyàwó rẹ̀ ni kì í ṣàṣẹ́wó tó gbélé o ìyàwó ẹ̀ gbogbo ọmọ tó bá ti bí ọmọ rẹ̀ yìí títí tó fi fura sí nǹkan mi tó bá ti fura sí nǹkan mi islam ọgbà kò di ọmọ ọlọ́mọ mú kọ́ máa pè lọ́mọ rẹ̀ àmọ́ wọ́n kọ́ mọ ọjọ́ it is not an excuse nígbà tẹ́nìkan wá bá anabi sallallahu alaihi wasallam ti ń dẹ́sùn pé ọmọ tíyàwó ń bí yìí ó ń dá ọ̀tẹ̀ ah, ẹ wo mí kẹ́ wọ́n mọ̀ anabi sọlọ àìsàn àní tó onírà kún mi ó níbẹ̀ kí làwọn kọlọ rà kún ó ní brown kòkó má dín ní wọn ṣé àárírà kún mi kan nu wọn tí kọlọ tiẹ̀ yàtọ̀ kó lọ wà kọjú àwọn bàbá rẹ̀ àtàwọn ẹ̀yà rẹ̀ ó ló ṣe é ṣe kó yẹ kó má wọ bàbá ńlá ókè tí ò ṣe é ṣe kọ́ ọmọ rẹ̀ yìí lọ́ọ́ jẹ́ pàwọ̀ bàbá ńlá ló mú dákun má lọ léjà rẹ̀ fẹlẹ ìtumọ̀ sí pé mọ́tètè máa fi ẹnu wa rọ̀ nípa pọ́ máa lè níyàwó rẹ bí nípa pé zina lọ́lọ́ ṣe torí pé ọ̀rọ̀ yín ò lè lọ lásán ó ti sọ pé ó ṣe zina wọn nìkan mẹ́lẹ́rìí wa ah ó ti tún ṣe mú yìí kí wọn á dára ẹgbàá yìí wàláhì kò ní máa ti ń dùn mọ́ màláyé wọ́n tò sí ọlá àfa láfẹ̀ mọ́júmọ́ èyí ó pọ̀ òun ò ṣe o torí ẹ̀ kẹlẹ́nu ọ̀sọ ẹnu kẹlẹ́nu ọ̀sọ ẹnu mọ́fẹ́nu wa rọ́ọ̀f ìwọ tó ń báyàwó rẹ lò lé náà tó ń dáa ta tí sábàbí tó ń tìtorí rẹ dáa tó bá jẹ ní o kò sí mùṣkílà ń bẹ tí èsì pọ̀ fẹ́ fòpin sọmọ bíbí pátá porongodo àmọ́ tíyàwó bá sọ pé àdúrà gbà kọ́ máa dúpẹ́ fún Allah kí èsì pọ̀ mọ́ bara jẹ́ ah ẹ̀ ń tí ń ṣe bẹ́ẹ̀ ó ti lé lóṣù mẹ́ta Allah wa kádàrá kó yín ó dúró ní ìsìn ẹ páàsì abẹ́ fẹ́lì ẹ páàsì náà oṣù mẹ́ta so nítorí di eléyìí ọjà bó jẹ lẹyìn náà gbogbo à ń dọ́gbọ́n ẹ mẹ́jọ dà kankan tó ọmọ tí ń ọmọ òde ni tó tún máa fi rẹ́rìn pé wọ́n lẹ̀ ń kí n má wà torí di eléyìí ọmọ àsìkò tò ó wá nínú ni. تأتي وضع أبو سعيد الخدري رضي الله عنه أن يقول لك أصدقوا يا رسول الله يرى أن الله إن لي جارية لا تجو من يروفنك وأنا أعزل عنها إمي من ذاتتا ثم من بالو وأنا أكره أن تحمل mo ń kórìíra kọ́ mọ́ lọ lóyún mo ń kórìíra kó lóyún wàá lọ orí ìdùnmọ̀ ayò orí ìdùn rìjà èmi sì ń fẹ́ lára rẹ̀ irú tọkùnrin máa ń fẹ́ lára obìnrin àmọ́ ibi tó ní àlàyé yìí náà ni pé nǹkan kó lóyún wa innal yahuda àti pé yahudi tuhadithu an anna al-azla al-maw'udatu as-sughra mo gbọ́ táwọn yahudi ń sọ pé kábóbìnrin lò dá síta ìmá pa àwọn ọmọbìnrin láàyè eléyìí tó jẹ́ kékeré ni ebi fa'idha al-maw'udatu su'ilat ìwà sábà bí ọmọbìnrin tí wọ́n gbé sin láàyè wà idhal maw'udatu su'ilat tán bá bí ọmọbìnrin tán gbé sin láàyè bí ayyi dhanbin qutilat ẹ̀ṣẹ̀ wo lọ ṣẹ̀ tán fi pọ̀ kìí ṣe ń tọ́pa àwọn òbí fa ọmọ tán gbé sin láàyè wọn òbí léèrè bí kí ni wọ́n ṣe fún wọn tán fi sin ọ́ láàyè eléyìí wọ́n ń pè ní tabkid ìdẹ́kùn pa àwọn ẹni tí wọ́n ṣe kú pa àwọn àlẹ́ bá ń wí kíni kíni dérò yín fẹ́ sùn ẹ̀yin apààyàn torí ẹ̀ àwọn Yahudi sọ pé táǹbà ń bóbìnrin lò tó bá kú fẹ̀rẹ̀ ká dà sí la táwa jáde fò tá a dà síta òun gan-an ìmáṣekúpa àwọn ọmọbìnrin sáyé láàyè àmì ètò kéré lélẹ́yìí yóò tó tóbi ọ̀bá da ajá kékeré náà ń kọ́ kọ̀dá قال anabi wa dalóhùn oní kadhabati yahud irọ́ làwọn yahudi pa ọ́ wọn kàn tanra wọn dànù ni o ìgbẹ́ni tó béèrè fatawa lọ́dọ̀ yahudi àbí kí ni yahudi ti lè ṣe fatawa fún ọ ju pé ó sọ ọ́ nù lọ ẹ dákun ẹ fa àwọn sọkúsọ lẹ law arada Allahu an yakhluqahu ma istata'ta an tasrifahu tó bá wù Allah láti dá àtọ̀ rẹ̀ ńlọ́mà bàbá ti lágbára àti mú má dá lọ́mà tọ́n sọ pé à ah, èmi gbọ́n tó bá tẹ̀ ń lóru sísẹ́m tí wàá ní sísẹ́m gbòǹdé rólò ànítólúwa bá fẹ́ sọ́dọ̀ ma ò lágbára àti má sọ̀dọ̀ àti pé kọ́ má dọ̀mà ilé ìjọba. nínú Sahih bukhari àti Muslim Jabir ibn Abdillah. رضي الله عنهما wọrọ wa o ó على عهد رسول الله صلى الله عليه وسلم والقرآن ينزل wal qur'anu yanzil àwọn a máa ń bá àwọn obìnrin lò kì í ṣe dandan kọjá àwọn ìyàwó wọn àtàwọn ẹrú wọn àwa máa dáa lójú ayé ànábì sallallahu alayhi tó sì jẹ́ pálukùránì sọ̀kalẹ̀ ẹ̀hán àwọn bóòlù àti lè mú ẹ̀rí inú àdìsí ó ti ẹ̀ka má jẹ́ pọ̀ nǹkan gbọ́rọ̀ kọ́ mọ́ abínú gbàtà bá ti tán pé òun fún ọ láǹfààní àti sọ̀rọ̀ àti fún ọ báyìí bóòlù àti fẹ́ mẹ́rì nínú àdìsí àwa jẹ́ ni tí máa bóbìnrin lò dà síta lójú ayé ànábì sallallahu alaihi wasallam ní ìgbà tí alukur'ani sì ń sọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ àdìsí fẹsẹ̀ rinlẹ̀ ṣe nà alimami Bukhari àti Muslim ló gbé jáde ọ̀nà wo lèyàn lè gbà mú àwọn ẹ̀rí náà àdìsí ẹ̀yin náà sọ̀rọ̀ kásẹ̀ gbọ́ ti yín lónìí naam wa aleykum salaam. lọ́nà wo eléyìí side one. ọgbà yín àhán lọ́nà wo làlùkùránì ọ̀rọ̀ àfi sọ tó bá jẹ́ ní tí ọ̀dà ó ní ìgbà tó ṣe pé a máa ń bá àwọn obìnrin lò dá síta alukurani sì ń sọ̀kalẹ̀ tó bá ti pé ntáǹsì ọ̀dà ni alukurani ọba sọ̀kalẹ̀ kó sọ pé lọ́nà wò wọ́n gba abala àkọ́kọ́ ó kọ́ abala ìkejì àríkún sọ́nà torí pé tí tó bá jẹ́ wọ̀ torí ká Al-Kùránì ríran ah. sọtì gẹ́ẹ̀tì tó gbà torí tó bá jẹ́ pé ìwọ ni àsìkò tá à ń ṣe bẹ́ẹ̀ alukur'ani ń sọ̀kalẹ̀ ọba arínúròde sì ní ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú alukur'an ń sì ń sọ fún wa kí ló dáa àti ntí ò dáa ó ti máa ń tà ń ṣe kó di pa ṣe kò sì pamọ́ sí nígbà tá à ń tó bá jẹ́ ntí ò dáa ni alukurani ọba sọ̀kalẹ̀ sọ pé kódà ìdí tí wọn fi fi sẹrí nù ọ̀nà mi ìwo la tún lè ti mẹ́rin nù ẹ̀ àwa jẹ́ ni tó ṣe pé àwọn àbóbìnrin ló dà síta lójú ayé ànábì sallallahu alayhi wa alihi wa sallam. Naam. tó bá yẹ pé wọ́n ni ànábì ọba kọ̀ fún wa torí ànábì máa ń tọ́ pamọ́ ọmọ tó ń ṣe yàrá rẹ̀ ẹ gbá náà kìí ṣe gbogbo ẹ ẹmọ yìí nǹkan tó ń ṣe tọ́jú ìwọ tí wàá yọ wà mhm. pé lágbájá o abdulhamid ilé rẹ o ó ń ṣe báyìí o kùránì ọ asọ̀kalẹ̀ ẹmọ náà màá ń bẹ láàrin wọn ọ báàsì ẹ̀yin lẹ́gbàá eléyìí tó ń pè ní sunnatun takririya sunna pa anabi ó fi wọn lẹ̀ lórí tí wọ́n ṣe anabi èéfì yẹn lẹ̀ lórí ìbàjẹ́ ó bùkátà ká pé wọ́n ṣe wájú ẹ̀ bọ́tí eléyìí wọn ò lè ṣe wájú ẹ̀ tí wọn bá ṣe wájú ẹ̀ tó sì mà kì í ṣe pé nǹkan kan ó mú un pajúdé ńgbà yẹn kò rí ń ẹ ṣe ẹ wá níwájú ànábì láti ṣe ọ̀dà ànábì ò rí wọ́n gbọ́n ànábì gbọ́ ọmọ nípa tí wọ́n ń ṣe kò sì sọ pé tí wọ́n ń ṣe ọ̀dà ìní ó di sunnatun taqririyya torí ẹ̀ wọ́n ń ṣe nǹkan láyé ànábì kò tó kí tàbí ọmọ torí kọ́ máa ń tọ́pamọ́ àfi tó lu abá fi mà á tọ́ ilé ìjọba nínú sahih muslim kunna na'zilu ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam fabalagha dhalika rasulallahi sallallahu alayhi wa sallam falam yanhana ilé ìkìlẹ̀ àwa máa ń bá obìnrin lò dà síta láyé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìròyìn nípa eléyìí wá dé tí gbọ́ ànábì sallallahu alayhi wa sallam kò sì kọ̀ fún wa eléyìí clear ànábì gbọ́ ń parí kò sì kọ̀ fún wa ànábì èsè bí àwa ànábì èsè bí àwa ànábì kì dákẹ́ lórí ntí ọ̀dà kì dákẹ́ lórí kọ̀dá kọ̀tọ́ yọ sọ tiẹ̀ nínú bá bí ọkọ bí ọkọ rí ara yẹ tí ọba tẹ ọlọ́run wọ́n lọ máa ti ń ṣe ọ́ ànábì ò béèrè nǹkan kan lọ́wọ́ anybody ànábì ò sì wojú ẹnikẹ́ni dábàá pé torí tiyín náà ní ká ẹ má solú ẹ lẹ́nu àwíkà lánàá tàbá tún sọ mí lónìí ẹ sọ alẹ́ nu pọ́nmi èèyàn ṣe rí nù àbí òye yín ha wọ́n ní ẹ dákun ẹ máa sọ̀rọ̀ Allah fún wa ogun tí ọba ti da tẹ bá rí pàǹtí ẹkọ fún wa èyí tá a ti ṣe gan ẹta wa ló lóbó rẹ ọba sọkan gbogbo yín ló sì ti mú lómi tẹ ẹ máa ṣe ẹ̀rọ ni wọ́n lọ kọ́kọ́ kí ó ní ọ̀nà ọba ti torí ọ̀nà ọba sẹnu rẹ̀ fẹ́ wọn fẹ́ sọnù ẹ̀yin lẹ̀ fẹ́ sọnù kí lọ́kàn náà ti ìsọnù pọ̀ ìsọsẹ́ni ẹ̀yin lẹ sọ̀rọ̀ ẹ̀yin lẹ́nu aha wa ma arsalna min rasulin illa liyuta'a bi idhnillah àárín ìránṣẹ́ ká àfi nítorí káwọn èèyàn lè tẹ̀lé tiẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah bó láti tẹ̀lé tiẹ̀ tí ì bá sọ̀rọ̀ sọ̀rọ̀ kò sànàbì kan tí ì ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ìgbà tí wọ́n rán ànábì Musa alayhi salam sànàbì Musa tirikí sẹ́kànfẹ́ gbé fòní ní ìsìn ó ń bùkátà ọ̀rọ̀ kí ló sọ wahlul uqdatan min lisani yafqahu qawli kókó tí ń bẹ lórí ahọ́n mi tí mú mi kí lòlò bá mi mú kúrò torí tí mo bá sọ̀rọ̀ kó lè máa yé wọn. anabi kan náà àjẹpọ̀ ọwọ́ ní fi ń sọ̀rọ̀ jù kékinni nígbà tí èsì ayaya sọ àwọn anabi máa sọ̀rọ̀ torí ẹ anabi yẹn sì sọ jágọ̀n gbogbo ọ̀rọ̀ tí anabi bá sọ ó nítumọ̀ ànábì kì í rí kí wọ́n máa ṣèbàjẹ́ kọ́ dákẹ́ nítorí kọ́rẹ́ wọn má bàjẹ́ kí má bàa ṣe àná mi nítorí bàbá tó mú létí mi àwọn aláàánú mi kíkú má pa aláàánú mi káláàánú mi ọmọ bínú kàlàǹfọ̀ọ̀bì kò sí ní tànàbì fẹ́ fi gbogbo rọ́bìṣì sí kò wójú anybody bẹ́ẹ̀ náà lọ yẹ kẹ́yìn tẹ́ máa ń pèpè lọ sí di ẹ̀sìn kẹrì torí tó bá yẹ pé kí wọ́n má bínú kí wọ́n má bínú kí wọ́n má bàrà jẹ́ ẹ̀sìn ó ẹ rí òdodo ẹ̀ nílé sọ ẹ rí ìbàjẹ́ ẹ̀ nílé kọ́ nítorí pé àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tẹ́ bá ti sọ pé nǹkan tẹ̀ ń ṣe yí ọ̀dà tí wọ́n tẹ̀wọ́ gbà ni àbí wọ́n máa bínú wọn náà fi wóra rẹ wò náà nísìnyí máa sọ fún pálọ̀ alátòsí resource rubbish lọ́tún sí báwọn pé ṣe à ah, Islam tí wọ́n ti ṣe láti fi twelve years wọ́n á sọ pé ah, àlùwalá mi rubbish ẹ wo dáadáa ni tí bá wo dáadáa ọ̀rọ̀ tẹ́ sọ gan wọ́n fẹ́ jẹnu yín lọ ẹ gbọ́dọ̀ báwo wá ní sáà sọ fún ọ pé bídíà ló ń ṣe ń kọ́ àti sáà sọ pé tó ń ṣe ó ti já sí kúfúrú bó ló ṣe fíìlì ìdí nu tó fi jẹ́ pé àwọn èèyàn máa fẹ́ kó kádìjà wọn lórí ni pé ọ bàbá níta ń ṣe ń lọ dàbí nítorí ìsìn lọ́dà tí ẹ má parọ́ fún mi o ẹ má jẹ́ ń dégbẹ́ sí gìgísẹ̀ kẹ́ ẹ má pè ní àìwọ́n ti pè á bàbá kìí sì gbẹ ìgbẹ́ ti rùn so àwọn èèyàn fẹ́ràn rọ nítorí bẹ́sìn jẹ́nu láwùjọ Yorùbá nítorí pé àwọn tí wọ́n láwọn kọ́ kí ó pín sòdòdò sábà sọ̀rọ̀ gan títí òtítọ́ wọn máa ń sọ wọn kì í sọ òdodo tẹ́ ẹ mọ̀ pé òtítọ́ ntọ́tọ́ tá a fi ní rí sọnù ìlà ń sọ sọtún sósì ẹ má bàbí kan jẹ mùnáfìkì ọ padà tẹ́ǹbì méjèèjì náà torí ẹ anabi sallallahu alaihi wasallam la yasqutu ala al-batil tó bá ṣe ń tí ọ̀dà tó bá rí kò ní dákẹ́ nítorí pé ìyọ́nú Allah ló ń wá kìí ṣe wà ní ọwọ́ àwọn èèyàn tó bá mọ̀ pọ̀ má di wá fún mi. kì í ṣe pé ń kan o mo rò yé ọmọ adìẹ wa fún mi onírọ̀mọ̀bá náà ń bọ̀ wá adìẹ wa ṣe máa ń wò pé ìwọ náà yẹ kó ọmọ sírò pé adìẹ yìí kò lè jẹ́ pé ńlá máa jẹ títì tí rọmọbá náà ó fi tán ó yẹ kó ọmọ pé five five days ọmọ wa èmi ń lórí mi bẹ́ẹ̀ tó ẹ pé mo so mò ń retí kó tún má di ẹ̀mí wa tí wọ́n bá rí pọ̀ sọ̀sọ́kùsọ ṣe nǹkan tí ọ̀dà ní lè sọ ní ma pé ah, wọn náà tún máa dọ́gbọ́n torí pé wọ́n ti fún mi láti ẹ̀ àbí yí ọ̀dà torí tí da ẹ̀yìn àfáà náà là ń wojú à ah, no ẹ̀yìn gbogbo torí kọ́nà àti ọmọ ẹ̀dì <laughs> so gbogbo eléyìí ó ká ẹnu àwọn torí masalih dunyawiyya torí àǹfààní ilé ayé ó kékeré aláǹfààní ká máa tán ara jẹ mo rí kí n tó ń ṣe ọ̀dà ó lè gba fáìlì rẹ jẹ lọ́dọ̀ Allah ìwọ náà gan tó bá ti jọ́ kan ó padà tún máa sọ pé mi gan jàǹbá rẹ̀ mo mọ̀ pé nǹkan tó ń ṣe yọ ọ̀dà kí ló dé tí ń sọ fún ọ sọ ọ̀kọ́rọ̀ àlùkìyàmọ̀ dàbí ọ̀rọ̀ ilé ayé ilé ayé ń bì tí wọ́n bá sọ fún ọ ó bínú àmọ́jọ́ pé ndàlù kìyàmà ó tún máa bínú pé ńgbà sẹ́yìn mọ̀ kí ló dé tẹ̀ sọ fún wa ah, bàbá ìjàmbá wa mí ìjàmbá rẹ̀ tó bá bínú ní sọ bínú tó bá bínú ṣe rẹ̀ torí pé òdodo ẹ̀yọ̀ kan ni tó bá wọ̀ tẹ̀lé láyé ń bì tó bá wọ̀ má tẹ̀lé ọ tẹ̀lé kọ tẹ̀lé gbígbọ́ ní ma síwájú ẹ̀ gbogbo ń ta tẹ̀lé láyé kí ni akọ́kọ́ ṣe àgbọ̀ gbogbo ìta tẹ̀lé tá a gùn lẹ́fẹ̀ẹ́ nu wa gbígbọ́ náà ló síwájú pé wo èmi ní ṣe tó lọ láti jẹ́ náà tí wọ́n wà ní sábà kó ti gbọ́ ha torí ẹ̀ anabi kì í dákẹ́ lórí ìbàjẹ́ tó bá ṣe nǹkan wájú anabi tí ọba dà sórí lọ́kọ̀ ẹ̀kọ́ táwọn sàhábà náà kọ́ ni Umar radiyallahu anhu wọ́n sá lọ́gbẹ́sì gbàtà ń sa lọ́gbẹ́ àwọn tí ń tọ́jú àwọn dókítà tí ń tọ́jú aláàárẹ̀ ń gbà wọ́n wọ́n á ní kí wọ́n bò ń gbé milk experimental work tí wọ́n nù gbàtà gbé milk fún ọ wá nu ọmọ sí ìyàlẹ́nu milk yẹn á ń jáde gba ojú ọgbẹ́ yìí ó ti wá rí i pé kò lè survive ni wọ́n sọ fún ọmọ àti tó bá ní àsọlẹ̀ tó fẹ́ sọ kó di pé kú dé so gbogbo èèyàn wá ń wọlé wọ́n á sọ dáadáa nípa ọmọ torí pé níbí Islam gbà ẹni tí máa ń pọ̀ kakú lọ́wọ́ ká bá mọ àwọn dáadáa tó ṣe táwọn wò láàrin rẹ̀ sí Allah ló ṣe bọ̀tà wá ríran rí ká máa rán létí àwọn dáadáa torípa nàbì sallallahu alaihi wasallam ni ẹ má gbà láti kú lẹ́ni tí ń ro aburú sí Allah gbogbo gbàtẹ́ ẹ̀ bá kú ẹ kú lẹ́ni tí ń ran kan pé dáadáa láàrin gbà lọ́dọ̀ Allah gbogbo yẹn wá ń sọ dáadáa fún ọmọ ìtàn mọ̀ kó ṣe o sẹ́wọ̀n káwọn ẹ̀ṣẹ̀ bíi yorùbá ń tó ṣe ni wọ́n máa kó ṣe ẹ̀hẹ́n tí wọn náà ṣe ló tún kó wọn máa fi yàn ọ́ kálukú ń sọ dáadáa gbogbo ń sọ dáadáa ọmọkùnrin kan wà wọlé gbàtọ́ wọlé òun náà sọ dáadáa tọmọ pé Umar sí ipò tí Umar wà wọn ti sá lọ́gbẹ́ ń retí kíkó dé ni bọ́kùnrin yẹn ti wá ń lọ wá rí pásọ rẹ̀ ń wọlé ipò tó wà ọ wá ní kí wọ́n bò ń pè padà ó ní ẹ̀ka sọ yín sókè fa innahu atqa li rabbika wa abqa li thawbik tó ti tọ́ bá ká sọ rẹ̀ sókè. yóò mú ọ jẹ́ni tí ń páyà Allah yóò sì mú ká sọ̀rọ̀ ẹni tó ti sọ dáadáa ń pa rẹ̀ sẹ́rù eléyìí náà ló tún yẹ kẹ́ ẹ tún bà lọ́kàn jẹ́ bàbá kàkún bà lọ́kàn jẹ́ wọlọ́mọ nítawọ̀ àríkí ọ̀dà aṣọ náà ni báwọn sàhábà yẹn náà ti gbẹkọ lọdọ lò nù. àwọn náà lára àwùjọ ọba ti dá bí bó ṣe wà lọ lọ́wọ́ ẹ̀kọ́ àmọ́ ń sòdodo fúnra wa nínú mọ̀lẹ́bí rẹ ó ti jàǹbá wọn tó níjẹ́ lómi ìṣe ọ̀dà ṣùgbọ́n pọ̀ rẹ́ni bá sọ̀rọ̀ ó ti torí pọ̀ ń bímọ ọ̀pọ̀ màlúù mẹ́wàá ó ti torí pọ̀ ń bímọ ó pelére ten million naira wọ́n di gbogbo títì wọ́n ń sọ àwọn kátọ̀nkátọ̀n ọtí àwọn tó fọ́gbò mọ́ra wọn lórí gbogbo èèyàn nu fámìlì kò sẹ́ni tí ọmọ pé ń tí bọ̀dá yẹn ń ṣe ọ̀dà ṣùgbọ́n wọn ò ní sọ torí tọrọ kọ́bọ̀ ti ń fún wa kọ́mọ bá di ọwọ́ rẹ̀ mú owó má owó ara rẹ̀ pé òun ò fún yín lówó má wàláhì wọn rò dòdò wọn ò ní sọ wọ́n lè má sọ lẹ́yìn o kí ló dé tẹ̀ sọ fún wọn láì tóbi ọlẹ́sẹ̀ mẹ́sàn-án kà gbogbo àwọn wàrà dáradá kò dé káwùjọ ọ dá ẹni tí ń ṣe bàjẹ́ tí ń sá burú tí ń sá ìdá yóò bó rí dáadáa dáadáa wọ́n sì mọ̀ pátùnbọ̀ tán tí ń ṣe yóò ní dá ọ̀la yóò bó ní sọ wọn ò ní sọ fún wọn ò ní sọ fún wọn mọ̀ káàdì ìdá lórí ni pé ọlọ́mọ ẹ̀yìn rẹ̀ wọ́n ti máa sọ àtúbọ̀tá rẹ onídá lẹ́yìn rẹ̀ ẹ sọ fún lójú rẹ̀ kó lè tún ṣe ọ̀rọ̀ yọ lẹ́yìn ẹ sọ fún lójú rẹ̀ kó lè tún ṣe kí ló dé irú ẹ̀yàwó làwa ẹni tí ń sa ìdá a ní sọ fún kó lè tún ṣe ẹ̀yìn rẹ̀ láti máa bàjẹ́ ẹ̀gàn ó ti ba yóò bàjẹ́ tó bá yẹ pé n tó ń ṣe lẹ́gàn ọba ń lé ń sọ fáwọn ẹni tó ń pẹ́ gan wọn ni wọn ò bá ti fi tún nǹkan púpọ̀ sí nínú àlámàrí wọn tó ń ti torí rẹ̀ bà wọ́n jẹ́ lẹ́yìn wọn ò ní jẹ́ pé òun kó ẹsẹ̀ kún ẹsẹ̀ tiẹ̀ ládàá lọ́ba gbà sòtọ́ bá ti wá rí báwọn àlòmọ̀ tí ì bá sòdodo fúnra wọn wọn èyí jẹ́ni tí ọ̀rọ̀ wọn máa ń da ọ̀ wọn èyí jẹ́ni tí ọ̀rọ̀ wọn máa ń da tábàjọ wà ló kọ́kọ́ rẹ̀ ni wá òdodo ni kọ́ta ni wá nítorí pé ẹni tí kò wú kọ́rọ̀ mi ọ́ da ẹ̀yìn mi ni ó ti máa sọ tí ó yẹ kí n ṣe tọ́rọ̀ mi ó fi da nísọ ọ̀bàjẹ́ tọ́rọ̀ ẹ̀mí nù àbọ̀tà ọ̀tá gidi torí ẹ̀ civilization wa kò dáa kò dáa rárárárá kìí ṣe ọ̀làjú náà ń pelé yẹn ìwà àwọn olùkọ́ni torí ẹ̀ tẹ nǹkan kan lára ọmọ ẹ̀yà yín tí ọ̀dà ìwọ kan òun kan sọ fún kó lè tún sí má fi dá yẹyẹ rẹ lẹ̀ lẹ́yìn rẹ̀ tó bá ṣe nǹkan kan tí ọ̀dà tún ṣe torí pé wà tòun ọmọ ìyá ni alimuslimu akhul mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni. ìfẹ́ ń pè fún pé tó bá rí ọmọ ìyá rẹ lórí ìsìnà kọ́ mọ́ dákẹ́. Ah, tí ọba sì fẹ́ èmi wọn kálukú ní ọ̀dà ayé àti ẹ̀jẹ̀ ìfẹ́ ńlọ yẹ kó tì ọ lọ sí di kó pàkíyèsí rẹ̀ pé njẹ́ ń ṣe yí ọ̀dà ọ̀tàkùtì Allah ọ̀tàkùtì anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣé ká lọ fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ náà tẹ́lẹ̀ ṣé nǹkan ló ní tó fẹ́ gbà ní kí láǹfààní tí wọ́n fẹ́ múnú pé tó bá wo wo báwo ntí ń ṣe ni ọ̀dà fi tó ń ṣe tí ò dá sílẹ̀ torí pé ó wù mí kémi pẹ̀lú rẹ̀ ọjọ́ sórí rẹ̀ ìtumọ̀ kò pàkíyèsí mi ṣùgbọ́n gbà tó ẹ pálábòsí lọ́mọ èèyàn ìgbà tá ń pè ọ́ pé tó ń ṣe yóò dá nǹkan míì wà tó jẹ kó o ṣe kó o lè bá a sórí rẹ̀ ọmọ èèyàn kì í fẹ́ gba correction nítorí òun ṣe tí ọ̀daràn ni wọ́n máa ṣèṣe pé kí ni wọ́n fi dá tó mi dípò pọ̀ dá jù mí lọ tó fi wá mẹ́lẹ́yìí láti ṣe ìdí tọ́pọ̀lọpọ̀ fi ń kú sórí àná agidi ìfẹ́nu ẹnìkan tó láti tún mi ṣe tọba dá tí ọba dá alùkìyàmọ láti fẹ́ mà wàláhì ńtọ́ bá tọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ láyé nù so ṣùgbọ́n ntí fi lọ́lẹ̀ fún wa ni pé tẹ́ ẹ bá rí ìbàjẹ́ màrúwá àmì ńkọ́ mọ̀nkárán pẹ̀lú ọ̀gá yìí rò ó ẹ̀ ẹnikẹ́ni nínú yín ẹnikẹ́ni nínú yín tó bá rí ìwà àbàjẹ́ kan eŋti ọ̀dà kan kó fọwọ́ tún sí tágbára rẹ̀ bá kan fa illam yastati tó o bá lágbára láti fọwọ́ tún sí fabili sàní ẹ̀fà hàn kọ́ fa illam yastati tẹ́ ẹ̀fà tún lè fa hàn kọ́ fẹ́nu kọ́ fabi qalbi ẹ̀fọ́ kan kọ́ wa ọ̀bọ̀ àfọ̀lì ìmán káfọkàn kọ ìbàjẹ́ ó ní ìgbàgbọ́ tó lẹ jù torí lẹ́yìn rẹ̀ kò sí gbàgbọ́ mọ́ torí ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú lábẹ́ ìsìláàmù wa tá à ń ṣe yìí tẹ bá rí tọmọ ẹ̀yà ń ṣe ń tí ọ̀dà ẹ tún ṣe ẹ pàkíyèsí rẹ̀ kì í ti kórìíra abẹ̀dẹ̀ ti pé àṣìṣe tí wọ́n ń ṣe òun èmi ti bọ́ lọ́wọ́ rẹ̀ ní máa ṣe ó fún mi láǹfààní àti dàmà ìwọ náà dákun pàtì. so tó bá ti fara balẹ̀ tí ò yẹ ọ lónìí yóò yẹ ọ lọ́la torí pé ẹni tí ń sọ fún ọ pé bàjẹ́ ni tó ń ṣeun òun ti advance jù ọ lọ ibi tí wọ́n wà òun ti kó ń bẹ̀ ti pẹ́ ìdí nu tó fi ríran rí tí wọn náà bá tẹ̀síwájú pẹ̀lú kó ń ṣèwádìí yóò padà yé wọn náà tẹ̀ntì wọn sọ̀n bẹ́ẹ̀ lórí. ìdínú tó máa pàkíyèsí àwọn èèyàn pé ìbàjẹ́ ni ń tẹ̀sí ìranù ni ń tẹ̀sí ìsìnà ni ń tẹ̀sí ẹ̀ pátì ẹ̀ríkẹ́ nígbà yẹn yọ dàjọ́ wọn yóò gbóná burúkú àwọn sọ̀rọ̀ sọ pé kí ni ah, àwọn sọ̀rọ̀ pé dáná fi ṣe kúló àwọn sọ̀rọ̀ àbàjẹ́ ẹ̀gbọ́n lọ ń bo lànàbì ti ṣe bídíà kù sàábà olótẹ̀lé bídíà eléyìí ń jẹ́ ti arákùnrin kan tó jáde Facebook ńgbà kan tí ń bú ebú síbò láti lè sọ pé tẹ̀bílígì ọ̀dà bó láti lè sọ pé tẹ̀bílígì ìsìnà ni wọ́n á láwọn tẹ̀bílígì náà wá dáwó fún bí ṣe ń bú adáwọ̀ sọ̀rọ̀ nítorí ní pọ́lísì nínú dáwà ọ̀ so wípé ó yẹ kó gbókùn kó kùn ó yẹ kó wa lọ India Pakistan báyìí ọmọ wa lọ India Pakistan ó ti wá di wàhálà sí tẹ̀bílígì lọ́rùn báyìí gbogbo nítorí wọn wí àsóòtọ́ ni bẹ́ẹ̀ ní tí ò yọ lónìí yóò yọ lọ́la ṣòbó ti fẹ́ rí nù torí pé ibi tí ojú ó máa lo ríran ma àbí òye wa ibi tó kẹ́kọ̀ọ́ ma ńlòye rẹ dé tó bá fààyè lẹ̀ ìmàrí ọ̀lọ́wájú sí tó o bá fààyè lẹ̀ ojú kan náà lọ́ọ́ takú síbi tírélà ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé bàdí tí àǹtọ́ bá ń pàkíyèsí rẹ̀ kí n tẹ̀sẹ̀ yí ọ̀dà kìí sọ̀nà kìí tètè kórìíra wọ́n ń pàkíyèsí rẹ̀ ń jíwọ̀ ọ̀mà ni torí pé ẹ̀mí tó dáa ló fi wọ́nú nǹkan ìwọ lérò kó lọ́nà láì mà pé kìí sọ̀nà olúwa wá sànù rẹ̀ ò tí ì kù ọ̀rẹ́ ní pàkíyèsí rẹ̀ kí ló yẹ kó ṣe research research torí ìyàn ni wọ́n ìwé iṣẹ́ ẹranko akramakumullah nísìn àwọn ẹranko lásìkò àti research but wọ́n lóye tẹ́ranko bá mú mi tó ti dọ̀tí tá a bá wá pààrọ̀ rẹ̀ fún tá a gbé ìtọ́dọ̀tí kù tá a gbé ìtọ́ mọ́ sí i ṣé rìsáàtì ni ó ṣe àbí ọmọ àmọ̀ ìtọ́ mọ́ nàám ẹranko òní kọ́dà adìẹ onídúró de sọ́dọ̀ sí ma ìtọ́ mọ́ ni ó dẹnu kò tọ́ra wọn lásìkò fún rìsáàtì àmọ́ wọ́n lóye ó dàbí ìgbà tí ètò gbé wá ìdá àtúntẹ̀ kan lọ́yọ́ dà fún ọ wọ́n ń ṣàdúrà fún ìwọ ọmọ àmọ́ wọ ọmọ èèyàn ni wọ́ ọmọ èèyàn tètè gba correction nítorí pé wọ́n fún un nílàkà ètò fi lè sense ẹgbọ́n tó ló wá sọ fẹ̀mẹ̀ṣáá falyu'min wa man sha'a falyakfur ilẹ̀ ti gbọ́ yìí ẹni tó bá wù kó gbàgbọ́ ẹni tó bá wù kó má gbàgbọ́ olúwa gani bá a sọ̀rọ̀ ọ̀dà èèyàn èèyàn bíi tiẹ̀ wá bọ̀ sọ̀rọ̀ pé n tó ń ṣe ọ̀dà kò lè rọrùn kó gbalẹ̀ kan náà bọ́tí ni pé go for research bọ́mọ yẹn ti gbọ́dọ̀ sẹ́nu àfi tí ọba ti là ká ẹ̀ ẹ jẹ́ lọ síwájú ó ṣeéṣe kọ́jà pé n tó ń ṣe yẹn nípìnlẹ̀ ó ṣèwádìí ibi tí wọ́n ti máa rí wàá múnu nítorí kọ́kọ́ ń ṣe oníbẹ̀rẹ̀ ó ṣe wádìí ọkàn rí pé àwọn èèyàn púpọ̀ ń ṣe nínú wọn náà bá lọ wọ̀ náà ti sọ fún ọ pé kì í sọnà gbogbo èèyàn tó bá nílò akẹ́ ọ̀sẹ̀ ni pé ó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí wọ́n á go for research research rẹ̀ one of the two ni inú kó fi hàn pé ìsọkúsọ ni wọ́n sọ orí ọ̀nà lọ wà. nígbà yẹn ó lè wá jáde sọ pé kí n lẹ pàǹsẹ tọjá mi àlàyé tí ò yé yín ò ní òǹtúnì òǹtúnì sọ àwọn ni wọn wàá padà wá sọ fún ọ pé ntí wọn rò wípé àlàyé ni ìsìnà gan tún ni àfi kó ti hàn sí wọn náà lẹ́ẹ̀kan náà as a result of your research wípé Allahu Akbar mo dúpẹ́ fún Allah tí ò ti pa mí kíní yìí lódodo ìṣìnà ni torí nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí ó sì rí pọ bọ́m̀bẹ̀ alẹ́ bẹ̀yẹ́nà lẹ́ni tó ní àmàdájú ìwà ti pọ̀ bẹ́ẹ̀ wulẹ̀ ọmọ yọ àgbo lọ́wọ́ wọn ní kẹ́ wá jà sẹ́yìn wọn sọ fún ọ pé kíní yọ ọ̀dà ọmọ ní èèyàn tó ní làákà kíní ọ̀sẹ̀ yóò rìsáàcì torí ẹ̀ anábìkì dákẹ́ lórí ní ti ọ̀dà rẹ̀ tẹ bá rí ní tí ọ̀dà èyí tágbára rẹ bá kánú mẹ́tẹ̀ẹ̀ta tó bá lè fọwọ́ kọ̀ ó lè fọwọ́ kọ̀ fahàn kọ̀ ó tún lè fahàn kọ̀ fọkàn kọ̀ lẹ́yìn rẹ̀ kọ̀sẹ́lẹ̀ kẹ́ni àfi kí wọ́n sọ pé ò ní ìmánì ajẹ́ pé ìmánì ní ti ní lọ sídìí àtikọ̀ ìbàjẹ́ gbogbo ẹni tó rí ìbàjẹ́ tó fojú pàlàbà rẹ̀

ètò àbá ti lè ṣe ẹ̀mẹ́jọ àfilẹ̀ láti inú ilé wa inú mọ̀lẹ́bí wa àdúgbò wa ìlú wa orílẹ̀-èdè wa ẹ̀mẹ́sẹ̀ léyìí ló jẹ́ kí ìbàjẹ́ pọ̀ ìbàjẹ́ pọ̀ láwùjọ wa torí pé àwọn èèyàn máa bẹ̀rù láti kọ́ fáwọn mùsùlùmí lọ́ọ́ mọ ẹ̀ sí ó lóun sílé wọ́n sì kó kátàn ọtí bíi hundred kalẹ̀ ẹnìkan kan ò ní lè sọ fún wọ́n tún pè yín ẹ̀yin náà tún lọ ọbẹ̀ nígbà tí n ti mu tí àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ sáà ti bá mi wá bọ́tù wọ́tà lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹnìkan sì gbọ́ ti síbẹ̀ ẹ sì máa pé nínú ìmánì anábì sallallahu alaihi wasallam ó ní kò sí mùsùlùmí kó jókòó lórí àti oúnjẹ níbi tí wọ́n gbé ọtí sí so tẹ bá kọ fún bàbá tí ń sílẹ̀ yóò bínú o àmọ́ tí ọba ṣerú rẹ̀ ń jọ mi ẹ̀rù ọba kódà tí ọba ṣe yọ̀ọ́ máa wọlé pé ṣé ọmọ ustaazu ò sí ń bẹ̀ <laughs> so torí pé ustaazu yóò wù pé kọjá náà so bẹ́ẹ̀ ni bàjẹ́ ọmọ dínkù ah, ọ̀rẹ́ nìkan lẹ́bàá lẹ́yìn ń fún obìnrin márùn ògiri àwọn atánu <laughs> mo pé àwọn atánu lásán.

díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n rọ̀ kún yóò so ìgbà táyìn ń rí so torí rẹ̀ tẹ bá ti rí ìbàjẹ́ èyí tágbára rẹ̀ ká bó bá jọrọ̀ tó bá sì jẹ́ pọ́ fọkàn kọ́ náà ni yóò máa ah, ẹnìkan kan pinwó nu fámìlì yín fifty fifty thousand fifty fifty thousand mọ̀ pé ti jáde skul kò alhamdulilah family yín ó léèyàn bíi àádọ́ta tó èèyàn àádọ́ta fifty fifty thousand fifty times fifty <laughs> wọ́n á ní ah, bọ́dà mi ìgbà wo lẹ rí sẹ́ ní nnpc nínú kọ́ńkọ́ bàjẹ́ nù. sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ ni wọ́n ti lè máa rówó yabua yabua pé ẹ̀rọ ọ̀rọ̀ tí ó tó jẹnu ẹ lọ lọ́ọ́ máa béèrè á kò jẹnu mi lọ torówó yín ọ̀jọ́wọ́ mi lọ ẹ ti fowó lọ ọwọ́ mi ti fẹ́ gbà ní tó ti mú kówó yín omo jọ̀wọ́ mi lọ ọ̀rọ̀ tí mò ń béèrè ò jẹnu mi lọ. wáyà ah, yahoo yahoo tó bá di pé onídìí kò béèrè musa ti fún ọ lówó èmi sokọ ẹbí pọ̀ ni èmi ò lè gbowó tí ó jẹ́ àràmù wọn lọ́mọ ọ̀sàgbàfọ̀ tí ń kọ́ aṣọ wálé ṣé ọmọ òtí máa jáde so tó bá di pé ah, ọmọ fẹ̀sùn olè kàn ń fẹ̀sùn olè kàn yín o èyàn ò lè ṣèyàn ládùúgbò orí bàǹtìbàǹtì yìí èèyàn fifty fifty fifty thousand ah ẹ dákun bọ̀dá ẹ sọ bí ti rówó ọ̀dà yàwó yàwó ló ń ṣe ẹgbowó yín ṣé wọn náà fi tẹ ẹ lẹ ẹ o ọ̀dà bíi ẹnìkan ni wọ́n ń bí wọ́n ní wọ́n fẹ́ sẹ́ǹdì hundred thousand sí zero mélòó lọ yẹ kó wọ́n gbà zero márùn ẹni tí wọ́n fi fóònù sẹ́ǹdì owó ọwọ́ àtẹ zero mẹ́fà ọ̀sọ̀ owó di kíni one million ìgbà tó ti wá wọnú àkáǹtì tiẹ̀ tó ti rà láàjì pé wọ́n sẹ́ndì one million sí ọ wọ́n wá pè ọ́ pé a ah, babalágbájá one hundred thousand mo fẹ́ sẹ́ndì sí yín o ó di one million nàìjíríà wọn máa bèrè kì í sẹ́ẹ̀ dá yòókù padà bẹ́ẹ̀ ní í dá padà ṣé ẹ̀yin jẹ́ lówó àbí tó jẹ́ yín lówó ló fi gbọ́dọ̀ san one million fún yín dípò hundred thousand so báwo wá lẹni tí wọ́n ti fún lówó àwọn sọ̀pọ̀ lẹ̀ tó ti wọnú ẹ̀kọ́ kò tún jáde mọ́ nítorí pọ̀pọ̀lọpọ̀ náà ti dọ̀ so ọ̀hán ní sọ pé gbogbo èèyàn ti dọ̀ dáràn kí wọn náà máa wù ọ̀ràn dá kí wọn máa ṣe dáadáa kódà kó ṣe pé gbogbo èèyàn ń ṣàìdá dúró níbi tó jẹ́ ibi tó dáa tó wúlò kódà kó ṣe pé ibi tí ò wúlò torí jákujáku ni gbogbo ara yìí dúró sí eléyìí tí wọ́n bá da tèmi da títọ̀ ń da àwọn kan ti ń da nínú alágbálúgbú wọn ọ̀daràn torí ẹ̀ ló ṣe yà wọ́n lẹ́nu nílùú òkèèrè kan Japan ni wọ́n ń pè wọ́n ní obìnrin kan pọ́ọ̀sì sọnù lọ́wọ́ rẹ̀ owó tó wá wà nù rẹ̀ ọjọ́ owó tó pọ̀ ribiribi so ọmọ nàìjíríà lẹ́nu tó rí pọ́ọ̀sì yẹn rẹ̀ wọ́n wá gbé pọ́ọ̀sì yẹn wọ́n bá di ọ́fíìsì àwọn ọlọ́pàá ó sì fi identity card rẹ̀ lélẹ̀ wọ́n kọ dítẹ́sì rẹ̀ pé báàgì yìí jábọ́ ni òun rí e èsè tó ń gbà tí wọ́n sì wọ́n bá owó púpọ̀ ń bẹ̀ ṣùgbà tí olówó yẹn tí wọ́n tún pè tó wọ́n bá wọn ọlọ́pàá wọ́n á pe ọmọ nàìjíríà yẹn náà wà wọ́n á bi léèrè pé kí ni tó tó tì í débi pé ó rí owó he báyìí kò mú sọ sápò ara rẹ̀ tó sì tún jọmọ nàìjíríà nítorí pé gbogbo rẹ́kọ̀dì táwọn ní nípa ọmọ nàìjíríà ọ̀dà bẹ́ẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ lókèrè ẹ mọ̀ pé wọ́n ní ẹ̀wà ẹyọ kan ọba ìgbàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n lọ sílẹ̀ yẹn láti lọ bó kọ́ wa jẹ́ ni so ìwọ rí adúrò owó yìí wọ́n a fi jíṣẹ́ ó ní ah, ohun èso lè ní tí ìbá ti ṣètò nǹkan jòun lójú kí wọ́n lọ wá ṣe lù iṣẹ́ owó lòun wá ṣe wọ́n lọ yí àwọn lẹ́nu kọjá sísọ torí ẹ̀wọ́ náà lára wọn náà lè fi sampo lélẹ̀ kó jẹ́ pé wọ́n máa ń ṣèbàjẹ́ wọ̀ ní ṣèbàjẹ́ dáadáa ni wọ́n máa ṣe dáadáa tí wọ́n ń ṣe ẹlòmíì orí ọ yóò wá àwòkọ́ṣe aburú ọmọ dínkù láwùjọ wa dáadáa ọmọ gbàyè rẹ̀ ó kọ orílẹ̀-èdè ọ̀sàdédé bàjẹ́ àwọn kan ni wọ́n ṣe kò sì ní dáa náà àfi káwọn kan náà tún gbìyànjú abẹ́ Allah kó bá tún orílẹ̀-èdè wa ṣe kó tún wa wa ṣe kó tún ẹ̀sìn wa ṣe fún wa. kó ká máa ṣe lọ́nà tí ọgbà fi yọ́nú sí wa subhanaka allahumma wa bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu Gbàrà ọ̀, àwọn nǹkan tó máa ń lò láti fi ṣe ìwádìí ọ̀ràn gẹ́gẹ́ bí ajá ọlọ́pàá tí wọ́n ti train kọ́ mọ bí cocaine ṣe máa rùn táwọn èèyàn bá ti wá sọ̀kalẹ̀ nù bàálù tó jẹ́ pé wọ́n ń fi ojú sí pé irú àtíkè olóró yẹn ni wọ́n máa ń kó wá sí orílẹ̀-èdè àwọn wọ́n wá da àwọn ajá yẹn lẹ̀ tuntun máa ti da wọn lẹ̀ ajá kan lè máa gbá tẹ̀lé nìkan kọ́mọ kùn kọ́mọ gbó sàwọn wà ní suspect ní eléyìí jẹ́ fún nǹkan táwọn wà wọ́n lè fún lóògùn lọ́mọ ìyàgbẹ́ túláàsì pé bọ́yá inú rẹ̀ ló ti gbé sí kò tó nǹkan tẹ̀ lè búra lé lórí nítorí pé ó ṣeé ṣe tọ́jà pé nǹkan tó jọ lájà gbóòórùn lára rẹ̀ tó ń ṣe bí ṣe ń ṣe lẹ́yìn gbogbo ìwádìí wọ́n lè padà rí pé kò sí nǹkan kan tọ́jọ́ bẹ́ẹ̀ lára rẹ̀ bẹ́ẹ̀ làwọn cctv tẹ́rí yẹn tí wọ́n bá fi ya fọ́tò pé ń tọ́ ṣẹlẹ̀ ni so wọ́n máa ń lò fún nǹkan tí kò sẹ́tìn nínú ìdájọ́ ti ṣẹ̀ríà wọ́n á lò fún pé ìṣẹ̀lẹ̀ yẹn súnmọ́ kápọ́ tó ti pò rí báyìí ó súnmọ́ kápọ́ kìí ṣe pọ́ ṣẹlẹ̀ dájú sáká torí àwọn náà mọ̀ pé wọ́n lè ṣe kí wọ́n lórí olórí ọrùn ọlọ́run pé ó ṣe nǹkan tí ò ṣe ọpọ́sibú bàjẹ́ torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé ṣẹ̀ríà kò fún àwọn nǹkan yẹn ní certain level kò fún ní certainty level kí wọ́n sọ pé ó sún mọ́ká pé ó ṣe é ṣe kó ṣẹlẹ̀ àmọ́ kìí ṣe pọ́ dájú sáká ti kó ṣẹlẹ̀. sọ àwọn nǹkan báyẹn báyẹn lábẹ́ òfin ṣẹ̀ríà lónìí wọn kì í fún ní tó lè yaqin wọn máa ń fún ní tó bọ́n tó ṣeéṣe náà. aleykum salaam. kò sí ìyàtọ̀ láàrin as-salawatul àti an-nawafil nípa bá ti ṣe bẹ̀rẹ̀ sọ̀lá sọ̀látul maktuba ń bùkátà ká ṣe àdúrà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ní náfìlà ń bùkátà rẹ̀ ìyàtọ̀ tọkàn lè wà gẹ́gẹ́ báwọn fuqaha ò ṣe sọ oní ẹni pé nínú àdìsí Ali ibn Abi Talib radiyallahu anhu ọgbà ìgbà wa kan wa àwọn àdúrà rẹpẹtẹ tọ́lá nàbì ṣe níbẹ̀rẹ̀ sọ̀lá àwọn fuqaha ò sọ ó ti pọ̀ jù ìyẹn ni pé ó ṣeéṣe kádùá ìbẹ̀rẹ̀ sọ̀lá nínú náfìlà kó gùn jọjọ ju ti ìbẹ̀rẹ̀ sọ̀lá tutọ́jọ́ ra lọ nípa ìparí sọ̀lá sọ̀lá tutọ́jọ́ ra yàn ó ní wọ́n ní ká máa ṣe àwọn àdìkáàrù yẹn lẹ́yìn rẹ̀ yàtọ̀ sí sọ̀lá náfìlà kìí tiẹ̀ síjú kúrò lágbọn bí tó kọjú ṣíṣe sọlẹ kó tó sọ pé astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له لن يبقى تبعي جقلا يبرس يوان إلينا قل سيف صلاة تجنا فلا kò sí fún sọlá tó jẹ náà tí làkú tó bá ti sálámà kò sí asàfurulá asàfurulá asàfurulá aláhùn àti sàlám wa minka sàlám tàbárò kẹyà bil jalali wal ikram kò sí fún. àṣọ láti tẹ̀sí ètò tẹ̀wọ̀n jù lọ́dọ̀ tiwa náà ni pé kì ṣe sọ láti ta ṣe lófin fún yàn láti ṣe nu ṣẹ̀ríyà ó wà nù tíra àwọn kan tí ó jáde insha Allah kò sí nínú sọláàtì eléyìí tá a ṣe lófin pé ká ṣe nínú ṣẹríà náà. àdéhìí wá lórí rẹ o kápá kan nínú àwọn olùmọ̀sọ pé ó fẹsẹ̀ rin lẹ̀ tí ó bá jẹ́ sahih yóò hasan tí ó bá jẹ́ hasanun li dhatihi yóò jẹ́ hasanun li ghayrihi. ṣùgbọ́n ìtawà mú ni pé kò fẹsẹ̀ rin lẹ̀ torí àwọn sábàbí tó pọ̀ nínú rẹ̀ al ibn al-jawzi rahimahullah nínú tírà rẹ̀ al-mawdu'at ó ní hadith mawdu' ó ní rọ́ọ̀nì bákan náà àwọn olùmọ̀ọ́ náà láyé sìn àwọn náà sọ pé mawdu' bákan náà nínú àwọn ẹ̀rí onáníkà al-Hafiz ibn Hajar rahimahullah àti sáájú rẹ̀ al-Imam an-Nawawi rahimahullah wọ́n ní àdéhìí yẹn àwòrán àlàyé bó ṣe ní àlàyé tó kó sínú nípa bá ṣe máa ṣe sọ̀láàtì tasbih ah àgbọ́rù rẹ̀ nínú sọ̀láàtì kankan ó tó láti sọ yìí pé irú irú sọ láti irú àdéhìí báyìí kọlọ yẹ kó mu wa àdéhìí tó yẹ kó mu wa yẹ kó dúró ṣinṣin. bákan náà nínú àwọn sábàbí eléyìí tá a fi sọ yìí pé kò fẹsẹ̀ rinlẹ̀ òun náà ni wọ́n ní tó o bá lè ṣe lójoojúmọ́ máa ṣe lẹ́ẹ̀kan lọ́dún tó bá lè ṣe lẹ́ẹ̀kan lọ́dún àtọ́ máa ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó bá lè ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ẹ̀kan lóṣù tó bá lè ṣe lẹ́ẹ̀kan lóṣù ẹ̀kan lọ́dún ẹ ò lè ṣe lẹ́ẹ̀kan lọ́dún ẹ̀kan gbèsè ayé rẹ̀ léè torí àwọn olùmọ́ni ọtí lẹ́ǹtẹ̀ o àwọn làwọn afẹ́lò pọ̀ mélòó lẹ̀ ti ṣe láwọn ìtẹ́rì tó lágbàá mú wa àbúrò owó wọn mọ́tẹ̀sí bíi Ibn Taymiyyah rahimahullah òun ti ẹ̀sọ́ nu Majmu' al-Fatawa rẹ̀ ó ní Abu Hanifa Malik Shafi'i àti Ahmad wọn ò dásọ̀ láti yàn mọ́. mo rò pé ọjọ́ bó ṣe jẹ́ náà. dáadáa kí ni àtọ rẹ̀ àti ọkùnrin àmọ́ kí ni ṣe nítorí pé rúkìá yẹn ń tó lè tara rẹ̀ ṣẹlẹ̀ ó máa ń yàtọ̀ lára ẹni tó ṣe rúkúyà kan sẹ́ni tó ṣe rúkúyà mi nítorí kí ni sí ọ tó fi ṣe rúkúyà níṣẹ́ wọn hàn pé orí ti dàrú àǹjànú ti kọ́ ọ́ bọ́pọlọ ó ń sinwi tó máa ń dá ṣe rúkúyà yẹn àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí wọn nìkan lè bí ààrẹ torí pé tí máa ń ṣẹlẹ̀ ní kí tó máa ń ṣe orúkú yá sẹ́ni tí àlìjánu fọwọ́ bá àlìjánu ò fẹ́ gbọ́ Kùránì yóò mọ wá mú kẹ́ni tí nǹkan ṣe yẹn kó máa react lọ́nà tí ò bá làákà ìmọ̀ kọ́dà ò lè bọ́ o. so yàtọ̀ sí pé bóyá nǹkan ti ń ṣe nǹkan tá fẹ́rẹ̀ kàn ní. so eléyìí túmọ̀ sí pé tọ́ba ṣe rúkìá fúnra rẹ̀ á wò ó rú kí náà.

tó bá ti fẹ́yàwó àsìn bàbá rẹ ìyàwó lọ́fẹ́ wọn fi bí wọ ta lọ fẹ́ fi tiẹ̀ jọ tó ń ra ọṣẹ ń jojúmọ́ àwọn ẹ̀yọ́ ọlọ́sìn ò pàkíyèsí rẹ tẹ́tí alólọ́ọ̀fù yẹn tẹ́ni yẹn tó ọ̀rọ̀ akẹ́ńjẹ ta òtún wọn ara mi lónìí ẹ láwọn ọmọ tó pọ̀ lé so ẹ rí i pé àwọn olùmọ̀ sọ pé ẹni tí ń dẹ́ṣẹ̀ tí ń tọrọ àforíjì tó tún padà síbi ẹ̀ṣẹ̀ tó tún tọrọ àforíjì ó dáa ju ẹni tí ì tọrọ àforíjì lọ ṣùgbọ́n ẹ̀rù ń bà wá fún un èwo ló sì kàn yìí ṣé mo ṣé mo tọrọ àforíjì ni àbí mo ṣé n tí tọrọ àforíjì ẹ̀rù ń bà wá fún ọbẹ̀ takọ̀ pàtì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ wọ́n ní solution solution yẹn ni ká wá ìyẹn kéré fún kọ́fẹ́yàwó kò sí ìníṣẹ́ lọ́wọ́ dípò pé ọ̀fẹ́yàwó àmọ́ kò kéré fún kọ́ máa ṣe ti ọ̀dà ẹ sì lọ́ọ́ ti mú irú àwọn ẹni tí máa ń fọwọ́ ara wọn pé àtọ̀ wọn jáde nǹkan yẹn ó ti máa dùn máa kọjá kọ́fẹ́yàwó tí wọ́n bá fẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó yẹn máa ń jìyà torí kò ní jọ lójú kí ni tó fẹ́ fóun tó wọn ọmọ bóun ti lè fún rò ntí máa ṣẹlẹ̀ nù torí rẹ̀ ẹni tí bá ti wá ń ṣe tó ti wá di àrùn burúkú sí la wọ́n yẹn fẹ́ kọ́ bá wọn sọ̀rọ̀ fẹ́yàwó yọkọ̀ ọ̀kan tà ní torí pé gẹ́gẹ́ bá a ti ṣe sọ síwájú nù dánilẹ́kọ̀ọ́ wa lónìí ó wù ọmọ èèyàn láti jẹ gbádùn àmọ́ kò wù láti gbé wàhálà rù tó ń ti máa ṣẹlẹ̀ nù nàá tó wá jẹ́ pé ó fẹ́ lọ́pọ̀ ṣùgbọ́n ọkọ̀ kò fẹ́ sọ fún ìdìbò bá lóòrùn rẹ̀ tó fẹ́ fẹ́yàwó wípé tí ìwé ẹ̀rù bẹ́ẹ̀ tí bàbá ilé tí bàbá ìyàwó lè fún un. àkọ́ ah, sọ fún wa ni o kọ́ sọ fún wa ni o torí tí ń ṣẹlẹ̀ ní ìṣẹ̀rú ń báyìí o wàláhì tọ́lá tí a bá gbọ́ àwọn ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ lóríṣiríṣi ẹni tó ṣe pé wọ́n mọ àwọn òbí rẹ̀ gan kún tó fún lóbìnrin a ah, ẹ̀rù aláọ̀gbà yìí tẹ̀bárí táwọn ọkùnrin tó ní mánì tó ń fojú àwọn obìnrin rí á ẹnìkan fẹ́yàwó ọba ọmọ pé lọ school tí o bá ṣe strike yẹyẹ yìí sẹ́mítà kan ló kù tó ọmọ fi parí school ọwọ́ afẹ́yàwó tán wọ́n sì sọ fún ọ pé orí lọ́mọ school tó fi fẹ́ ó kú iye ìgbà báyìí tí ó fi parí àwọn ò sọ pé kò sanwó school ọmọ o àmọ́ òfin ilẹ̀ yóò fi parí school ìwọ sì sọ pé tó bá filẹ̀ tó bá parí skul oníjó ṣiṣẹ́ àwọn òbí làwọn gbà wọn mọ bàbá rẹ wọn mọ ìyá rẹ kí lọ má dọdọ rẹ tán sí oníkòní lọ skul mà torí kí ni free mixing wọn mixi mára wọn skul sẹ́wọ̀n pé mixi mára wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ẹsẹ̀ dé ni lẹ́yìn náà skul wọn mixi mára wọn síbẹ̀ ń tọ́ bá wù bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àbẹ́yìn ọlọ skul rí ni a skul wo ló tún láti ọmọ kan máa mix mọ́kùnrin yunifásitì wọ nàìjíríà a ẹ kàn máa fẹnu bà nǹkan jẹ́ àwọn lárúbá kan ṣe fàtà wà ń pa àlù tiwọn ẹ wá gbé wá bì wípé ńgbà tó ti jẹ́ pọ́kùnrin lọ yunifásitì obìnrin lọ yunifásitì kọ̀ yẹ ká lọ mọ́ sọ yẹ ká lọ primary náà náà nǹkan ni kéèyàn ọmọ kọ kí oko tó dáa fa o wàláhi mushkil torí ẹ̀ bó wà ní tí wọlé ń bá wá fẹ́yàwó pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ torí ẹ̀ gbogbo ẹ̀yin bí máa bí máa rọ̀ yín o kì í ṣe pà ń kó bẹ́yìn ọ̀dọ́ o à ń pè yín kẹ́yìn náà mẹ́jọ ń jàǹbá ni o gbogbo ẹ̀yin bí máa bí máa rọ̀ yín gbogbo ẹnikẹ́ni tó bá wá pọ̀ ń fẹ́ ọmọ yín àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mú lẹ́yìn ẹ̀ka àwọn kún pé kò tí ì rí yàn mú wá ẹ jẹ́ kó móbi rẹ̀ wá torí pé abẹ́rẹ́ kan tó bá ti lókun jì kò lè jẹ́ abẹ́rẹ́ tó wọnú òkun tí ò ní ṣe mú. ọmọ wa fẹ́yàwó àmọ́ bàbá àmọ́ ya rẹ̀ wọ́n sì wá hù báwo wá lẹni tó kọ́ rẹ̀ ẹ̀rọ kan wá. wọ́n tún máa bí ọ̀rẹ́ léèrè pé bó o máa actually ibi ọ̀sẹ̀ méjì sẹ́yìn la mara actually kò ní da fún actually ẹni tí ó mọ̀ délédélé kọ̀ máa ń tó lè ṣe kọ́wọ́ ọ̀dọ́ àrùtánì tí ó gbé ah no mi ń ṣe ọ̀rẹ́ báyìí náà ọ̀rẹ́ torí di eléyìí àwọn òbí rẹ̀ mọ̀ ẹnìkan fẹ́ fẹ́ àwòkọ́ afẹ́ká wọ fámílì ọmọ a ah, eléyìí ẹ̀mú tá lọ́ fẹ́ ṣe àmọ́ ń gbéra pamọ́ ká mọ̀ bá a mọ̀ ṣíà ẹ̀kọ́ àwọn ṣíà ni máa fẹ́ àwọ̀ dìgbà kan ọjọ́ bó ṣe jẹ́ ìwọ obìnrin náà wọlé gbọ́rọ̀ àwọn obìnrin ní fúlẹ́ńgé fúlẹ́ńgé ẹ̀jẹ̀ fi ọkọ mi o mi ní jẹ́kẹ́ni kan fa chance jẹ́ fún mi o chance chance tán láàyè orí kọ́ bá ti kó sí lọ́wọ́ one chance ni so kó farabalẹ̀ dáadáa àánú rẹ ni wọ́n ń ṣe ha naam aleykum salaam. Mhm. bóyá ni ó ti kọjú sí. kò nídìí náà wá wí gbogbo gbàtẹ́ bá ti dúró nù sọ̀lẹ́ ẹsẹ̀ yẹn kọjú sí kìbìlà ojú yín náà ẹ kọ sí kìbìlà tẹ́ ẹ bá tún di pé ẹ forí kalẹ̀ gan-an bẹ́ẹ̀ sì sẹ̀sẹ̀ yín báyìí ẹ̀dì kọ́ ọmọ ká yín ọkọ̀jú sí kíbla ọmọ kẹsẹ̀ yín kìí ṣe pé ṣáájú láì sẹ̀sẹ̀ yín ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ń tan ara rẹ̀ dànù bẹ́ẹ̀ sì máa forí kalẹ̀ ẹsẹ̀ yín ó dùn báyìí náà. Aleykum salaam. Ìmáàmù wa ti ka ìmáàmù wa parí. kò sí wàhálà bọba débẹ̀ kọ́ káfáàtì àti kọ́ ká ti káfáàtì à ti ká bàtí ti káfáàtì à ìwọ́ káfáàtì àti ẹ̀ ní náà. nígbà tó yẹ kó inú kọ́ńpáǹdì ní kìí ṣe wájú rẹ̀ kìí ṣe inú yàrá tó wà. wọ́n tẹ̀sìn kúnú lé nàá. Aleykum salaam. Tẹ́lẹ̀ nǹkan àìmọye ẹni tó lóyún tí ò bímọ. Tó bá bímọ, ẹni tó bíyàn ọmọ ni torí pé wọn à lè bí ọmọ fọ́gà kọmọ jẹ́rú a kì í lọ́mọ ẹni lẹ́rú. Mhm. Kí wọ́n á níbẹ̀rẹ̀ rẹ̀ fúnmùlùwà làgbà ọmọ sọ fún ọ pé kìí ṣe gbogbo ẹni tó bá lóyún ní máa dọ́mà àbẹ́yìn òrírí ẹni tó lóyún tí kún kan wú ó látẹ́gùn lóyún ẹni tó jẹ́ pé ó lóyún oyún padà bàjẹ́ ẹ̀hẹ́n àmọ́ tó bá bímọ tó máa kú fúnmùlùwà làdínà ó pè kìí ṣe kọ̀ǹdíṣàn rẹ̀ ní kọ́ mọ́ ó àwọn ọkọ ti bímọ fọ́ gàárì ó ti di ummul walad ọmọ yẹn yí àbó kú ummul walad náà ni àmọ́ ọ̀wọ́ pé olóyún ummul walad báwò náà. Aleykum salaam. Bí máa ṣe nǹkan tó da lélẹ́yìn. Ó ní kéèyàn jókòó kọ́ máa ro ń tọ́ da sí kó wọn máa rò pọ̀ lọ amẹ́ríkà kìí ṣe ń tọ́ da lélẹ̀ lọ́dà lé o ronú kọ́ lọ mẹ́kà o ronú kọ́ lọ mẹ́dínà mọ́ amẹ́ríkà kọ́ ìrọ̀lá sí o ṣe fi ń tọ́ da ló ń rò ní. àwọn ìlú tí ó jẹ́ lu àwọn àti èsè mùsùlùmí o kìí sọ̀wọ́ lílọ ọbẹ̀ ń dáadáa amẹ́nìsìn kápọ̀ lọ ọbẹ̀. wọ́n á gbéra rẹ lórí skéèlì pé láti ìgbà tí mo ti débì wọ́n propagate Islam àwọn tó jẹ́ mùsùlùmí wọ́n tún ní àlékún àgbọ́yé àwọn tó jẹ́ mùsùlùmí gba Islam ah irú rẹ irú rẹ lọ ẹ̀kọ́ ẹ lọ amẹ́nìtì kí làwọn èèyàn lọ sí lamẹ́ríkà owó ni náà náà ló fi ní kí èèyàn máa ronú nǹkan rí kí ni lọ sí Canada owó náà ni. owó ni masters rọ o owó ló ń fi wá so gbogbo orú àwọn nǹkan wọn yẹn torí pé ẹ mọ̀ pé ilé ayé lásán yìí kò síbi tá a fẹ́ gbé lọ àmọ́ ìwọ ń lọ ọbẹ̀ tó bi plus fún Islam kákò ń ṣiṣẹ́ nù ń ro but you are still plus fún Islam dáadáa ni ẹ so má lọ torí pọ̀pọ̀lọpọ̀ lọ ní ìsìn wọ́n mú Islam lọ kúfùrù wọn mú bọ̀ ṣé mo ti sọ fún yín kó ọmọ kan táwọn òbí rẹ̀ mú lọ sí Amẹ́ríkà láti kékeré senior secondary school level lọ́wọ́ kò sí ìjáde ọmọ ń campaign pé kò sí Allah nísìtú máa ń fa àwọn òbí rẹ̀ wọ́n máa wò wọ́n àràn pé sọ láti tilẹ̀ ṣe what is the meaning of all this don't you believe in Allah ó ní kò exist ó ti gba irú àwọn Darwin yẹn tí wọ́n sọ pé àtòrí ọ̀bọ lèèyàn ti bẹ̀rẹ̀ wọn á mú wa sọ́dọ̀ wa lálùmọdé náà lọ bóyá wàá ní ọ̀rọ̀ kan tá a máa bá yẹn sọ tálágídí tí pagídí tì abẹ́sìkò àwọn èèyàn jọ alùpùpù náà bá ń bá a sọ sẹ́ẹ̀rì nǹkan wò wá ní smile báyìí but wọ́n á ní what is your reaction on all you have had? ó ní I still don't believe in Allah ah mama, ti sọ ike tó ń bá fẹ́ sálù àlọ́ ní òtún lọ́gbọ́n rọ mi ságì mo ní sọ rí pé ń tẹ́ màá jẹ lóyún yìí ala amẹ́ríkà akọ̀mọ́lá amẹ́ríkà ẹ̀ka èrè amẹ́ríkà nìyẹn ṣé báwọn èèyàn ti gbà wípé ọmọ ìlú òyìnbó làwọn tí wọ́n sì fẹ́ òyìnbó tí wọ́n tún sáré bọ̀ wá sí nàìjà pé àwọn fẹ́ máa gbé nàìjà àtìyàwó àwọn àtàwọn ọmọ ìyàwó tọ́jú òyìnbó tún kọ́rẹ́jì ọkọ pé káwọn tètè máa lọ nítorí tó ọmọ bá ti dàgbà débì kan ẹ lose control ah tó bá jáde mọ́ ọmọ bá pé kí ni dọ́là mù lọ́la ọlọ́pàá lọ́mọ́ mú wa lé ipò jágbe mọ́ òun àbí òye wa child abuses ọ̀daràn tó ń torí ẹ̀ gbogbo àwọn abẹ́rẹ́ kì í ṣe ibi tí ó wà encourageable pé kọ́ lọ pàápàá bọ́ bá tiẹ̀ tún á lọ kọ́ lọ gan sàn tí wọ́n á gbé nǹkan kan lọ wá lọ tó bá ti fi pápá pàkọ́ máa bọ̀ lẹ́yìn náà wọ́n á tò ìlú òyìnbó lọ́nà tó fi máa gbé bẹ́ẹ̀ àwọn tò ìlú wọn lọ́nà tó fi ṣàǹfààní bí tó ní mú wá lé ni gbogbo àwọn tí ẹ̀rí tí wọ́n lówó ń lo òyìnbó ṣebí tó kún bọ̀ wọ́n rà ránṣẹ́ sówó tẹ́ kó wà ní torí wọ́n ti dé pẹ̀lú òfin. ọ̀rọ̀ kọ́ tó kún bọ ni kókó ẹlòmíì lè ra tó kún bọ kókó kọ́ máa ta ẹlòmíì ẹ̀wù tó kún bọ kókó ránṣẹ́ kọ́ ta nítorí lè dowó nù. kan wọn ni ara lé lẹ́kọ̀ọ́ ra lé rádà wọ́n sọ yìí pé bá rówó lé ìsàn ó sì amẹ́ríkà ti pẹ́ yìí tí wọ́n bá rówó lé ìsàn process yẹn pọ̀ ní court kó tó lè fi owó yẹn ránṣẹ́ nàìjíríà nàìjíríà ni wọ lórí ẹ mọ̀ pé ibi tẹ́ ríran ma náà lẹ́ fi wọ pé lóyìnbó lóyìnbó kí ni bẹ́ẹ̀nbẹ́ wọ́n yí àgbẹ̀ǹbẹ̀ kí ni bẹ́ẹ̀ lóyìnbó kò sí pọ̀tọ̀pọ̀tọ̀ nínú kọ́tà tiwọn torí ẹ̀ tó bá rọ́nà rẹ̀ o lè lọ àmọ́ kò sí làákà ẹ̀ nù subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu الله